والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحابته ومن تبعهم بالإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدركتكم رمضان

Ọlọ́run tó ní fi ó ṣẹlẹ̀ sí ẹni kọ̀ọ̀kan wọn. Àgbàlá ọkọ̀ràn gbogbo wá lẹ́ni sí àmà jẹ́ Mùsùlùmí. Ọlọ́run kó ṣe wá ní Òun ni ẹlẹ́ẹ̀kejì, òun náà ni pẹ́ Ọlọ́run kan tí wọ́n lọ́kà lálẹ́ ní agbègbè wa tí a wà yìí. Àbẹ̀lọ́run ọlọ́pọ̀ ti ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí. Gbogbo àwọn ààyè tí ó sí ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́wọ́n bá wa tó bá wa sí ìfọ̀kànbalẹ̀ sílẹ̀. Lẹ́yìn wá ìgbà náà, orí ẹlẹ́ẹ̀kẹta Òun náà ni pé ọlọ́run bá fún wa ní àlàáfíà, àlàáfíà ara ẹnìkọ̀ọ̀kan wa, tí ọlọ́run kó bá wa ṣe àlékún rẹ̀. Gbogbo àwọn tó ṣe rí pé wọn ò ní àlàáfíà, ọlọ́run kó bá fún wọn ní àlàáfíà. Gbogbo àwọn orí dọ́là bá ṣe fún àwọn gbogbo ẹ̀mẹ́ ọdún kẹ́kọ̀ọ́ ó sàmùkún rẹ̀ fún ọ̀run. Ọjọ́ tí àwọn orin náà kò ṣe ní kí á fi ọ̀nà ọlọ́run. Ọlọ́run kó má ṣe ní ìgbà tí a fi rí ìlú ẹ̀. Ọ̀pọ̀lọ́run ìgbàra wọn sọ̀rọ̀ ti sọ́bí ọ̀nà òkú èmi tí máa máa bá wọn sọ́ọ́ àwọn náà tí a mọ̀lúgbọ́n kọlọ̀kọ́ fún wa ní àgbọ̀lé ọ̀rọ̀ náà àti ní àti ẹni ọlọ́dẹ́kọ́nà náà gbẹ̀ṣọ́ wa ní àǹfààní náà tẹ̀sí wa èyí àti ní àná ó wáyé nínú tọ́ọ̀bù lóṣù Quran 12 ayah ọgọ́rùn-ún òun náà ni oṣù wáyé àti àkédébí ìparí ọgọ́rùn-ún àti ẹ̀yọ kan èyí tó jẹ́ jẹ́ ọlọ́run ọba ayé kó yé wa níbẹ̀ nípa wípé lẹ́yìn ìgbà tí Yusuf ti jẹ́ pé ọlọ́wọ́ bá fi ní kó pàdé àwọn ẹgbẹ́ ẹ̀ ó sọ fún bàbá rẹ̀ wípé àlá tó ń lá ọlọ́wọ́ bá fi sọ sí òdodo ó wá ní kẹ́lẹ́dọ̀ ọlọ́run tí ọlọ́run ti dáadáa fún òun pẹ̀lú iṣẹ́ ọlọ́run bá ó dà mí nínú ẹ̀wọ̀n ọlọ́run bá ó tún bá ń kó àwọn ẹbí òun wá láti gbogbo wọn wọ́n sílẹ̀ ìlú sẹ́rọ̀. Lẹ́yìn ìgbàgbọ́ jẹ́ wípé àárín ohun àtàwọn ọmọ ìyá àwọn èṣù ti bàjẹ́. Ọwọ́ ni pé ọlọ́run ọba òun náà ni ọmọ gẹ́gẹ́ pé wọ́n máa gbogbo nǹkan tó pa náà nípa nǹkan tó bá fẹ́ Ọlọ́run ọba iná ọba tó tó mú ọkùnkan tó wọ́n wọ́n tó sì máa ń jẹ́ ọmọ ìjọ̀gbọ́n. Ọwọ́ abẹ́lẹ́ wọn bá ṣàtọ̀kọ́ pé lẹ́yìn àyà tó gbẹ̀yìn nípa ìtàn ìlú ṣòwò náà ti sálẹ̀. Àdúrà òun náà ni ó fi parí ẹ̀. Ọkọ̀kọ́ mú àwọn nǹkan tí wọ́n ta ilé àdúrà wá. Ìwọ náà kò sì fún mi ní ọlá ìwọ̀n náà ó ti ní ìmọ̀mọ̀ mú ìwọ̀n ló dá sẹ́mà àti lẹ́lẹ̀ ìwọ̀n ni olùrànlọ́wọ́ mi láyé àti láti àná ọwà gbẹ́fẹ́ ọwà bẹ̀lọ́run nígbà tí ikú òun bá dé ọlọ́run pọ́pọ́ Sọ kí aláwọ̀ bá wọ́n ti ṣe òun lẹ́gbẹ́ bí yóò bá pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́. Ó ti lábádẹ̀ sílẹ̀ ní àná. Ẹ̀sìn wa wà àríkùnrin ìsọ̀rí. Òmìnirò ga ní pé ó fún abala kankan tí a fẹ́ yanjú pẹ̀lú wà àríkùnrin ìsọ̀rí. Lọ́gbọ́n fọ́ka, ayọ̀ ìdíwọ́tẹ̀ ìgbó àtàyẹ̀jú ìbánú ọ̀tà. Ayah 102. 102. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون Ọlọ́run bá ọjọ́ náà yá, ó ń sàlàyé fún wa ní àná, àdúrà ìjọ wáyé láti ẹnu Yusuf alayhi salatu wa salam. Àdúrà yìí rẹ́bí náà láti lè sọ fún wa. Ọ̀sọ̀ fún wa pé Yusuf lẹ́nu tó kọ́kọ́ ṣe àdúrà yìí. Àdúrà náà ìparí ẹ̀wà ni wọ́n adẹ́lẹ́kùnrin ní sọ̀rọ̀ yìí. Àwọn ọ̀sọ̀ fún wa ní pé ìtumọ̀ méjì ló túmọ̀ sí alákọ̀ọ́kọ́ òun náà ní pé àdúrà tá a máa ń ṣe èèyàn máa ń jẹ́ wípé èèyàn fẹ́ yẹpẹrẹ ara èèyàn níbi àdúrà ni èèyàn máa ń yẹpẹrẹ ara èèyàn níbi àdúrà ni ẹlẹ́mi jẹ́ pé dárájà tó ń lọ ilẹ̀ lẹ́jù òun ni dárájà tó sọ yìí gẹ́gẹ́ bí a ti ṣàlàyé fún wọn ní àná. Dárájà àwọn àmìyàn ó wà ìjẹni pé àwọn tí wọ́n jẹ́ àwọn àmì ọlọ́run dárájà tí wọ́n ó jẹ́ nǹkan ní pé ó wà. Dárájà tó tẹ̀lé òun náà ni wọ́n ti dì kí dáadáa àwọn àṣìkò torí àwọn apákan gbàgbé ọjọ́ abákìlì kí ni àṣìkò Ìdájá yóò máa tẹ̀lé dájá àwọn tó ń jẹ́ àwọn àyájọ́ ọ̀dọ́ ọmọ. Dájá àtọ́jẹ́ lé ọ̀nà ni aṣọ àdára àná. Àwọn tó kú sójú gbogbo tí wọ́n ń yá torí ẹ̀sùn tí wọ́n lẹ̀ kú síbẹ̀ sọ́wọ́ àwọn ni wọ́n jẹ́ àwọn ni wọ́n jẹ́ ẹni tí ó ń tẹ̀lé wọn lẹ́yìn náà òun máa lọ́wọ́ kan dárájá àṣọ̀rọ̀ yìí gbogbo àwọn tó àwọn jẹ́ mùsùlùmí tó kù àbọ́sùn àṣọ́ọ́lì kìlì òun ni ipò tí gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí tó kù ilẹ̀ ní àbọ̀ sí. tó dídájà fún àmì ẹ̀rẹ́ lọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ àdúrà oníwà àlèkè tó ní ìlú àmẹ́rí ọlọ́run ni ó òjíṣẹ́ ọlọ́run ni ọ ṣùgbọ́n ohun lábẹ́ ló kéré jù rẹ̀ wọ́n jẹ́ ìjáde ó ṣẹlẹ̀ kó kéré jù ẹ̀wọ̀n náà kí ní ọ̀rọ̀ àṣọ ìdàwádùn á gẹ́gẹ́ kí ló ìfẹ́ nígbà tí máa wà fáwọn kan jẹ́ àwọn àjẹ́bí ọlọ́run táwọn ọmọ ní tẹ̀síwá ní gbogbo ẹlẹ́kẹta ọjọ́ máa ní fẹ́ oníwà àlè ẹkùn ní sọ ìfàmípọ̀ pẹ̀láwọn ẹni ire náà pẹ̀láwọn ẹni ire náà àwọn ẹni ire náà òun náà ni àdábìtọ̀ ní lẹ́yìn náà ni lẹ́yìn náà ni ìyàkú tó àwọn mẹ́jẹ̀ẹ̀ta yìí àwọn àfẹ́ àwọn kan fẹ́ rẹ̀ wípé ibi tí wọ́n ti wá sí Bẹ́tùl Maqdis. Sọ Bẹ́tùl Maqdis yẹn wá ní ibẹ̀ òun náà ni ó jẹ́ wípé ànábì Yusuf lẹ́kọjá pé ilẹ̀ náà ni ó ti òun sí. Ṣùgbọ́n àwọn àti wọn ọlá ti bẹ fún Bẹ́tùl Maqdis. Àwọn ààyè Mẹ́ta wọn ni ọlá tó pọ̀. Ọlá ọ̀bẹ fún Mọ́kà, ọlá ń bẹ fún Màdínà, ọlá tí ń bẹ fún kí ni ọ̀rọ̀ bẹ́ẹ̀sì mọ́. Ibẹ̀ ni wọ́n wá ṣe àwọn ànábí wọ́n ní yá fún ìgbà tó kú náà wọ́n dá padà sí bẹ́ẹ̀sì mọ́. Òun náà rẹ̀ wọ́n jẹ́ pé bẹ̀rẹ̀ àwọn ẹni rẹ̀ wọ́n ń pẹ̀lú wọn ibi tí wọ́n wà tí wọ́n ń ṣe wọ́n sí ọdún ajé ìdíjọ́ tí wọ́n ń ṣe wọ́n sí oṣù mara ààyè kan wà rẹ̀jẹ́ ìfẹ́ ọwà rẹ̀ rẹ̀jẹ́ ìfẹ́ ìbẹ̀ náà ni ìṣẹ́ wá sí tó látara bẹ́ẹ̀ òun náà wá ń gbàjọ́ ìpín kọ́lọ̀ tó pa pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn ẹ̀mìnrin náà àwọn ọmọ abẹ́fẹ́ kà ní ti fún wọn àdísì yìí ọwà nínú alẹ́ ákìrù ah, nínú ọ̀hún sí àkìlì táǹpé ní mọ̀tẹ́lẹ́rọ̀ àkìlì. tó àdísí àdíjọba láàáfíà ni ọgbọ̀n rí pé lọ́gbẹ̀dà ní mọ́sá àṣìkárí ìgbòho náà ni wọ́n ti gba àdísí náà wá. wọ́n lè jí ọlọ́mọba mẹ́ta lọ́dẹ àrọ̀ bí ìyẹn ní pàtàkì ọ̀rọ̀ náà Òṣọ́lọ́run ọba ń sọ̀kalẹ̀, ó bá lálejò lágbáwá ogun kan ànábì ìta lálejò tánàbí kọjá lọ, ànábì wọn yájò rẹ̀, ó bá tẹjọ ànábì rẹ̀. Látàrà bẹ́ẹ̀ lágbáwá ìwà wù pé, a òṣìṣẹ́ orí ànábì ọlọ́run, ó wá ṣe ànábì lálejò náà àkàkọ̀ọ̀mà ó gbá níbi ìlú. Ìgbàdọ̀ wá gbá níbi ilé jẹ́ òṣèlọ́mọ bá fàkọ́ọ́lá láwù ya ààrọ̀ bí sálẹ̀ àjàkà. Òṣèlọ́mọ bá ní béèrè ìkàtọ̀ afẹ́ ìwọ̀ lágbàwọ̀ yìí. Ó wá ní òṣèlọ́mọ bá yá òṣèlọ́mọ. Ó ní ìbéèrè ìṣèlú náà pọ̀ tó ń bẹ̀rẹ̀ mo ní lè rà fún mi ìjọba ẹgbẹ́ ìdáàbòmọ́ ti jókòó lórí ìràkúnmí yẹn wọ́n wà pẹ̀lú ẹ̀ mo ní ìràkúnmí ọlọ́run ṣe fún mi. sọ ó máa jọ yí jẹ́ wà á lọ́sùn yàrá níbo àárí mo nídìí àwọn tí wọ́n jẹ́ àwọn ewúrẹ́ tó wí jẹ́ a lè máa àwọn fámílì ni ó máa rí wàrà fún lára àwọn ewúrẹ́ náà ọ̀sọ̀rẹ́ màmí ọ̀sọ̀rẹ́ ìkìwú ọ̀sọ̀rẹ́ ìkìwú ìṣọ̀rọ̀ ọmọ wa sọ fún wípé àyàjá àǹtẹ̀kùnà nígbà àjúmù ìsìnkárí ìṣọ̀rọ̀ sí ìṣọ́lá ọlá ní àkóṣe wá ṣe àṣẹ ètò báyìí tó òbí wá dà gẹ́gẹ́ bí arúgbóbìnrin àwọn àbàní ìsọ̀rọ̀bí arúgbó kan pẹ̀lú àwọn àbàní ìsọ̀rọ̀bí ọ̀ ájọ arúgbó yẹn orílẹ̀ ayé lọ wá ń bèèrè oníjáàmì tó tó báyìí orílẹ̀ ayé òun lọ wá fi jáàmì tó orí ẹ̀ òun lọ wá fi àwọn tàbílẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ànàbí àbá ní oṣù lọ́gbọ́n wọ́n máa àjí oṣù bá ní àwọn òmìnirí lọ́wọ́ ìfẹ́rẹ́ ilé owó ànàbí náà tún darúgbóbìnrin tó jẹ́ arúgbóbìnrin láàrin àwọn àbàní ìsọ̀rọ̀ ní àdẹ́fẹ́wọ́njọ fún wa wípé ìrànmú ìsàn àrádá ẹni tí rọ̀ bíbá ní ìsọ̀rọ̀ yìí mọ́ta àtọ́láwọn ọba ní kó mú àwọn àbáṣí bíbí láàrin mú àwọn tí wọ́n jẹ́ àwọn bàbí ìṣòrílà fún òní ilẹ̀ ní ṣúrọ̀ fún wọn kó bẹ̀. bàbí ìṣòrí àwọn náà ní ilé lọ́rọ̀ ìṣòrí ìlú jẹ́ yàkú àwọn àwọn ọmọdé máa yà kú àwọn náà rẹ̀ fún wà nínú kí wọ́n tún adé ẹni ṣúrọ̀. ṣèrè àwọn àwọn ará tó fi wà ń ọ̀rọ̀ wọn ní pé kí ìlú dá kó wọn kú nílẹ̀ bẹ̀rẹ̀ ọdúnkọ́ dá wọn padà sí ilẹ̀ ṣáàmùn dá wọn padà padà sí ìdúnkọ́ dá wọn padà sí ìdá ti kó ní òní ìdá ìjọba wàjá àbíkó mílẹ̀ bùkátì wọ́n wá sílẹ̀ ẹbí tẹ́lọ̀ ìwádìí ọgbẹ́ wọn ti débẹ̀ pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ darí mọ́tà ọlọ́run ọ̀rẹ́ ẹgbẹ́ ọgbẹ́ ìgbòho pa ilẹ̀ ìjọba ìjọba ìjọba ilẹ̀ ṣáàmù torí wọ́n ní méjì náà kì í sọ́lé kí ni ó lágbára jù lọ. Ẹgbẹ́ ààyè àlùbáríkà ni àtìmọ́lé ìjọba ọba ní ìjọ. Ṣé wọ́n lọ́ta wọn bẹ́ẹ̀? Òun náà wá ní wípé mú tọ́ ọwọ́ fẹ́ kó àwọn ọmọ bà ní ìjọba wáyé lánìí. Ó ti wá kó wọn lọ àdọ́lá àmìtọ́rí ọ̀wà mọ́nà. Ó kó wọn sọ́ọ̀lù. Ó ti wọn mọ̀nà. Bọ́lá fẹ́ gbà tàbí ọ̀wà mọ́nà máa ń kọwá di wàhálà ìgbòlá fẹ́ gbàgbẹ́ ààbò ìwọ̀n ọlọ́wọ́ bá ti máa ṣe bẹ́ẹ̀ gẹ́gbẹ́ ní àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn Músá nígbà tí Músá gẹ́gẹ́ ń bẹ ọlọ́wọ́ bá ṣe lẹ́rùn wọn nígbà tó ń yọ ní ọjọ́ orílẹ̀-èdè sí wọn ọ̀tọ̀ lélẹ̀ ọ̀tọ̀ nílò tó padà fẹ́rẹ̀ sí wọn lẹ́yìn wọ́n lọ lé mú dá àwọn òní wọn bí dá lọ ìlú wọn tọ́lọ́wọ́ bá rẹ ẹjọ́ lọ jàmbẹ́ ájò kó lé nìyí inú fi jẹ ọlọ́run sọ́rọ̀ fún ọsọ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ nílé wọ́n àyẹyẹ láàrin fọ́tí iye wọ́n rẹ̀ nílẹ̀ wọ́n kà ní ẹ̀sìn owó náà fi láàrín wọ́n kà ní dáàbò lórí ẹ̀rẹ́ owó ti lélẹ̀ wọ́n lè wọ́n bẹ̀ wọ́n ti lè rí ilẹ̀ ìgbà wọn ìgbẹ̀lẹ́kú sáàpùsù tó wá ní gbẹ̀lẹ́kú sáàpùsù wá kó wọn wọ ẹ̀rọ ọmọ ìgbọ̀n wọn ní. tó ló dára bẹ́ẹ̀ ó náà ní ní pé gbàtí ó wá ní pé ọ̀nà wo la fẹ́ gbà báyìí àmà rí náà ó wá sí pé àwọn àwọn àbá àwọn ni kọ́ọ̀lá máa ní ìsọ̀rọ̀ ìlú àwọn àbá àwọn gbà ní ìsọ̀rọ̀ ìlú adáwọ̀sọ fún múta ń gbé àwọn ẹnigbé ìwọ̀n múta máa nínú àdúsùká àmìnà inú ṣùgbà àkọ́ọ̀dá àlẹ́ ìrìn àbàwà àwọn àrẹ́gbẹ̀gbẹ̀ pẹ̀lú mùsùlùmí ti gbàgbé òun lọ́wọ́ àwọn gbogbo jẹ́rà bá jẹ́ jáde àmìnà lọ́kùnrin jáde mẹ́sọ̀rọ̀ pé a gbọ́dọ̀ jáde fún mẹ́sọ̀rọ̀ àdìgbàdá bá tó wú òkú òun gbàgbà tó gbé jáde. Bẹ̀rẹ̀ ìgbọ̀dọ̀ máa ń fi wájú jáde kó lẹ́sọ̀rọ̀. Ẹ bá ń pè kí ni o òkú mi náà. Ẹ gbé lọ sí láyé náà. Sọ wọn ni ọgbọ́n ọ̀dẹ̀ náà torí ẹ̀ ní ìdí náà kò Tọ́ tàwa nínú orí dọ́gba bí títà ààrẹ ìgbìlẹ̀ o, inú ṣùgbọ́n wà. Ẹgbọ́n lọ ní kí a ti ṣùgbọ́n. Gbogbo wọn kan sí àwọn tó ṣáájú lọ, wọ́n èé lọ jókòó di tààrẹ lọ máa ti tààrẹ. Kárẹ́ bá máa ti dàárẹ́ ní dàárẹ́ àmọ́bí ọlọ́wọ́ ìwó jókòó ni wọ́n lọ wọn. Wọ́n ọ̀gá bẹ́ẹ̀kàn dàárẹ́ ọ̀gá bí bẹ́ẹ̀. Ìdáwà àjọ pé dáwà sọ ti pé ẹ́ ìwọ̀rọ̀ mọ́ mo dúró ní bàbá mi. Ìwọ̀rọ̀ mọ́ mo dúró ní gẹ́gẹ́ jẹ́ ìwọ̀n gẹ́gẹ́ mo dúró ní gẹ́gẹ́ mi. Ọjọ́ ìjẹ́ ìjọba ìwọ̀rọ̀ mọ́ mo dúró ní ìwọ̀rọ̀ mọ́ máa yẹ nígbà ọmọdé ọbẹ̀ Àwọn jẹ́ pé ya pé àwọn tó ṣáájú lọ, ojú orí ọ̀kan ló ẹ̀rọ jẹ́ pé àwọn mẹ́gbọ́n ọ̀bálẹ̀. Ẹ̀rẹ́ bálẹ̀ kọ́lọ pé tààrí àrẹ ní ìgbọ̀rí, ewúrọ máa rẹ̀ tààrí àti tààrí ìbáwọn ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ gíro kí wọ́n pòjẹ́ wọ́n dáàbò wọ́n kì í sáàbù mẹ́jì ṣùgbọ́n wà ní tẹ́lọ ọkọ̀ òbí kọ́ wọn rí pé ọ̀rọ̀ ìtààrí ìdúnmọ̀ ìyó ẹ̀ntọ́ bá ti kú òbí kọ́ wọn pé tí wọ́n wá máa ra tí wọ́n wá wá máa ní ẹgbẹ́ ó ti kú nìyẹn olùdọ̀gbọ́n ọmọ ìgbẹ́ Káyé dáadáa mú káàrí lẹ́yìn ọ̀rọ̀ abẹ́rẹ́ máa ìgbà rẹ̀ ń ti lẹ́yìn ìrẹ́lẹ̀ wọn kò lẹ́tọ́ ga síbẹ̀. Ẹ̀tún wá ìgbà àwọn ọ̀gá ẹ̀ máa ń lọ bẹ̀. Ìgbà bẹ́ẹ̀ ṣe ìfẹ́ kan ní o bàbá wa ní káwọn sọ fún yín ni o. Ká tó bẹ̀rẹ̀ ìjọba àyàwó wà ní ìjà àbúwọ́ wà ní wàhálà tí wọ́n gbọ́dọ̀ sọ́ra dáadáa ẹni tó ti mú òun ti parí ẹjọ pàdé lọ́dọ̀ ọ̀nà yàtọ̀ tó máa kírètì wàhálà fún láàrin tó sọ wípé àmọ́jà ah, gbọ́dọ̀ sí ẹni ẹgbẹ́gbẹ́ rẹ̀ ní ìdílé pé owó náà máa rí lára lọ tó náà fẹ́ máa lọ ọbẹ̀ tó sọ wọn sí ìrìn ìdáwọ́jọ́ náà wọ́n tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́sì ló tún bàjẹ́ látara pé Sáré láti lọ bèèrè sínú fèsì rárá. Èṣù lọ́pẹ̀lá wá dí gbọ́dọ̀ wọ àwọn èèyàn lẹ́mìí sẹ́nu ọjọ́ di sàárè ní ìjọba. Àbárí sẹ́wọ́n àwọn àfáàrẹ sọ fún mú jẹ́ pé màá nẹ́bí rí àìsàn kọ́kú sínú ọjọ́ Ẹni tó mọ̀ ilá àjúùsùn gárí ìsọ̀. Àdúgbò kan pé ní lórí ìjọba ìwọ̀n lórí, òun sì mọ̀ ní sáré ìrẹ́wà yìí.

lórí ló sọ pé òun nìkan lọ mú sí ìpàdé títà rẹ̀ mú dáwọn àrẹ́sẹ̀lọ́gbà ọwá ní obìnrin tó ní ní aláàkọ́bìnrin ló tọ́mi níka tí ẹ̀mí tí kò ní sàárẹ̀ Yusuf wá wọ́n lọ lọ pé ó ní náà ní orí sọ fún wọn wà láyé ra àwọn àkà àkúrẹ́ máa kàfẹ́ ìjẹun ọ̀sọ̀rọ̀ àdúrà fún ẹ̀mọ̀ pé wọ́n mú bá ẹgbẹ́ ìmọ̀ fẹ́ wà láti ẹ̀mọ̀. Bàbá kan náà, ẹni tó sọ̀rọ̀ tó fẹ́ orí wọ́n fẹ́ kí wọ́n ní fẹ́ láti ẹ̀mọ̀ àmì ìjọba láàrín ìjọba láti ẹ̀mọ̀ láàrín ìjọba. Àìní ìṣẹ́wọ̀n tó wọ́n kẹ́ ní ìlú. Ó yára, ó ní ẹyọ Ẹnu gbégbé lé gílé òbí ṣọ́ṣọ́ fi ṣùgbọ́n ní mẹ́rin bá táà jẹ́ lọ ọwà rẹ̀ pẹ̀lú. Ìgbà tó tóbi ọ̀nà àwọn ẹ̀mí ọ̀nà, ní àgbàmọ́ òun tó akó mẹ́wàá Wọ́n ní Mọ́ta wà kárí àrọ̀súlù láì máa Mọ́ta ni wọ́n ní òfin àrùn. Fọ́wà lẹ́gbẹ̀ẹ́ ní fọ́wọ́ ní ọgbẹ̀rẹ̀ lẹ́yìn lọ́dọ̀ ọlọ́run. Àyàgbọ́ lẹ́gbẹ̀ẹ́ Mọ́ta ní pé á ti rà ìjàmbáyé ìwọ̀n lọ́rùn ọ̀làmẹ́rọ̀ gbogbo lóbìnrin tí ọwọ́ ní pé Ọkùnrin tó bẹ́rẹ̀ ní tó bẹ́ jẹ́ ẹ̀lú. Ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ wá mú ká lọ mú ní bàbá jáfíjọ ayé wà. Olùfẹ́ kékeré lọ láàrín àwọn amúwálẹ̀. Ọwọ́n sọ fún wa wípé bàbá wà òdúgbù ààrẹ náà. Ọwọ́ ni omi tí bẹ́ẹ̀ ẹmú lókú rẹ̀. Ìgbà tí wọ́n mú ní rẹ̀, ọwá ní ìgbà mẹ́rin tí wá jẹ́ ìrìnlẹ̀ wọ́n wá bẹ́ẹ̀ lẹ̀ láti wá bá ara rẹ̀ sọ. Ìtọ̀hánà bí ilé báyìí, fún òrìlẹ̀ àyẹ̀rẹ̀ báyìí, fáyìí wọ́n sọ ní sí bí kí ó jọ bí ìjàmà rẹ̀. Ojú àjọ bẹ́ẹ̀ gbà rẹ̀ báyìí, ó fẹ́ Thank you. Ọ̀gbọ́n jẹ́ máa gbogbo àwọn àfihàn jẹ́ pé ó náà wà fún àwọn lórí kan ṣùgbọ́n tí sọ àwọn afáwọn ní ọmọ jàmbá. Tó ń dára bẹ́ẹ̀, ọ̀dọ̀gbọ́n ṣe ìtàlẹ́ ogun tí wọ́n dára bàbá ìṣòro yìí. Nínú ìwé wọn àwọn bàbá àwọn bàbá ìṣòro yìí sọ̀rọ̀, wọn ò mọ̀nà. Sọ̀rọ̀ wà nínú ìwé àwọn bàbá ìṣòro wà nínú ìwé wọn bẹ́ẹ̀ inú àwọn àbàní ìsìnrọ̀rí nígbàtí wọ́n jáde kó nínú nílẹ̀ ní tí ó wípé wọ́n sọnù ṣùgbọ́n wọn ò sọ ìṣẹ̀lẹ̀ yìí rárá wọ́n sọ ìṣẹ̀lẹ̀ wọ́n sọ ìṣẹ̀lẹ̀ yìí rárá wọ́n sọ ìṣẹ̀lẹ̀ rárá Ìjọlọ́pàá bẹ́ẹ̀ kò náà ìṣẹ̀lẹ̀ lára ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò sí lọ́dọ̀ àwọn àbàní ìsìnrọ̀rí ọ̀dọ́ àwọn kẹta mi tó jẹ́ kí wọ́n sọ ní ojú wípé wọ́n ń bẹ̀rù gbọmọ́ jẹ pé <laughs> ọmọ ogun ìfẹ́ àmọ́ wà ní kí ni yọ àbá Eléyìí ó bìí ẹ̀fúnlẹ̀ fún wa nípa wípé ẹ̀ẹ́ ìjẹ́ tó ń jẹ́ pé àti lè sọ fún wa wípé àdúrà àti ó ṣe àwọn kan bàbá ìgbàgbọ́ fẹ́ kú ló ń ṣàdúrà yẹn tó wà àrùn nípò ní ọlọ́pàá nípò pẹ̀lú àwọn ẹni ire náà òun náà ìkàtà àpá àwọn àti tó bá wà fún àwọn àjọ ń gbà yìí a lè mú fún mọ́jú kó látàrí nǹkan bọ́ sí nìkan tá a bá ti rí mọ́sílá àtẹ̀lẹ́gbẹ́ ní ọ̀dọ̀kùnjú àdá tó jẹ́ pé ó wà mẹ́ mọ́sílá àtàdá tó bá wà mẹ́ kò lè bára àwọn àríkà wà lẹ́nu ọ̀dọ̀ máa ń gba àwọn òkú kan látara ìkàwá sí nàìjíríà ṣùgbọ́n àwọn àbá àti máa ń wò pé orílẹ̀ àdúgbò rẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ pé òkú á lè máa ń fẹ́ láti lọ́wọ́ láti kufa watu wa Sunna. Kwa hiyo pia tunaanza katika kuanzia ile wala. Ndio leo tunataka kufunga mwaka ule wa Sunna dina na hiyo dikari ya masikini tarehe ya pekee wa. Kwa hiyo naomba ile ni eh, lazima wa alikitu ni So hawa wanasema haya asimaka kwa. So haya asimaka kwa. Ọlọ́run bá wọ́n ní ìrìnà وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمنون Ọlọ́run bá wá gba ìdìbò náà nípa wípé ìṣòkan pamọ́ ni nítẹ̀síwá ìṣẹ̀lẹ̀ àwọn àti. Lára ìṣẹ̀lẹ̀ wá jẹ náà ti gbé gbogbo ìṣẹ̀lẹ̀ mẹ́rin àwọn àbàmí ìṣòro èyí tí wọ́n kọ ìtẹ̀lí òun náà láà máa fi ẹ̀fọ́rọ̀mù rẹ̀. Ìbára ọba ni sọ́yìn. Èyí tó bá ti ń kọjá àlàpà nínú àgbáwọlé òun ara rẹ̀. Ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá sọ fún wa kálíbà mọ́ òdodo ìrọ̀. Òde káwọn fún àwa bí kúra ní ti wá jẹ́ báyìí lábára bí wọ ìfẹ́ ká fi kankan bí ìfọ̀. Tààrà tápàlàyé ẹ̀kẹ́kẹ́ bó ti wà ìfẹ́ ọlọ́run bá ti ṣàlàyé ẹ̀ fún máa gbé eré ìmọ̀rọ̀ ṣẹlẹ̀ sí tòótọ́ lẹ́yìn wọ́n gbà náà ní pé àwọn ọkọ̀ inú kàkìrì kan dámìnà wọ́n ń dá owó àwọn ọkọ̀ yìí àti sọ pé nínú ọkọ̀ báyìí gbogbo àwọn ọkọ̀ yìí òní túnmọ̀ ara ètò ẹgbọ́kọ̀ ẹ bá ti pàtàkì ọ̀rọ̀ ń kó dàmú wa ṣùgbọ́n ló kọ́lá kájú ọ̀dọ̀ àwọn afá bàbá sọ fún agẹ́gùn ní àmì ìfúnmẹ̀ sọ̀rọ̀ àwọn àjọpọ̀ àjẹ́ dáálíkà ó lọ bá òun náà ní pé yahudu aláàmọ́gbàkáwà olúwọ́rù tààlà sí àdì ní ṣúrọ̀ mo dọ́wọ́ bá ti sọ fún wa ní kíṣọ́fì yusuf dọ́wọ́ bá jọ fún wọn nípa fẹ́ yusuf olùdáríkà ìlọ́ba dáríkà Yusuf tá a sọ fún mi. Nínú àmì rẹ̀ sí ìrìn Ọlọ́run ọba ni nínú àwọn nǹkan tó jẹ́ pé àbáwò ní information, àwọn ọ̀rọ̀ ọkọ̀rọ̀ ní pé ẹ̀kọ́ ọmọ. Wọ́n ti gbé kí ni ọ, ìjọba ti pẹ́, tọ́ ìjọba ti pẹ́, àwọn anájáwò olóyìnbó, àwọn sọ wípé ti nílẹ̀ o, ó ti lọ́ọ̀dì àti pìtì, ó làwọn gbígbẹ́jọ́ pẹ́ kò jẹ́ káwọn ìlú gbégé ní okun wọn mọ̀mọ́. Tòkí nǹkan lọ́wọ́ ti pẹ́ ó ṣòro sàlàyé. Ó ṣòro sàlàyé. Sọ ṣùgbọ́n náà ọba ni bó ti wá pẹ́ tó wọ́n náà ọba tó ń ma gbogbo nǹkan pátá ní ilẹ̀ bó ti rí gẹ́lẹ́ lòun sàlàyé. Ọ̀rọ̀ ni àwọn ẹjọ́ pamọ́ ni yóò dọ́kọ̀ pamọ́ sáwọn tí wọ́n jọ lò gbà. Jọ̀bẹ̀ làwọn èrò ti láyé mọ́, ó padà wá bí ìdábẹ́rẹ́ nílé ọ̀tọ̀ pàmá tó àwọn ẹni bí kúta ẹ̀ tí ọlọ́wọ́ bá dẹ̀ ti pẹ́ ẹgbẹ́ tuntun bẹ́ dáhùn yóò máa ti ní ilé ìlú bẹ́ẹ̀ pé àrọ̀ bá ti bàbá tó àrọ̀ bá yẹ jẹ irọ́ nípa pọ̀ nínú ẹ̀ irọ́ ọ̀rọ̀ máa pọ̀ irọ́ nípa pọ̀ nínú àrọ̀ bá ẹ̀ wà bí ìjàwó ẹ̀ tó sojú ẹ̀ ìjọ ẹ̀ tó sojú ẹ̀ jọ̀bẹ̀ àrẹ́mẹ́ jọ̀bù

èyí tó kílẹ̀ ọ̀rọ̀ ni àwọn ọ̀sán ló dájú lọ ìdáhùn sọ fún ayọ́ ní àgbà ìrẹ̀kọ́ yìí. ọ̀rọ̀ ní information ni èyí tó máa sí àwọn èèyàn ń bẹ láyé láyé òkè ọdún ìsìn. àwọn ọ̀pá máa ti èyí tó pa gbogbo èèyàn ọ̀pá máa sí àwọn tí wọ́n yọ lù. so gáàbì Jẹ́kù gẹ́gẹ́ bí kí ni ó pa máa sí àwọn adájẹ́ kí ni ó táàwà pẹ̀lú àwọn ẹbí ìdájẹ́ kọ́rọ̀ ìjẹ́ láwọn ẹbí ọ̀rọ̀ máa ń ní. Àdàbẹ́gbẹ́ wọ́n wá lẹ́yìn ìgbà rẹ̀ tí wọ́n títẹ̀ ìrògbé kí ni ó tó kílẹ̀ náà. Tàbí jẹ́kù wà rẹ̀ ní gbogbo alẹ́jọ́ pamọ́ sí ọ̀gẹ́ ìrọ̀gbọ́dọ́ mi. Àdìgbẹ́ náà ẹ̀rọ ìrọ̀gbọ́dọ́ ọ̀pá mẹ́rin tó wà ní sọ́ọ̀lọ́ Eléyìí ọ̀pá mọ́ sí ìdálọ́pá mọ́ sí àwọn àtọ́jọ́ yìí pé wọ́n wá lé ní ọ̀rẹ́ ọ̀rọ̀ wá nínú ọ̀rọ̀ ni àwa wá fi ránṣẹ́ wá tọ́dọ̀ wa ànábí ní revelation àwa fi ránṣẹ́ tọ́dọ̀ wa ànábí Ọmọ ni ọmọ يوسف إذ أجمعوا أمرهم nígbà tí wọ́n jọ panu pọ̀ lórí ibi wọ́n tẹ́ ṣe gbàgbà ọmọ ọmọ ọmọ ọ̀rọ̀ máa ń sàrẹ̀ ìgbẹ́ o bẹ́ẹ̀ nígbà tí wọ́n gbé ìlú sùkù yìí ẹ̀jẹ̀ ọ̀nà wo la fẹ́ gbà tó fi dìnnà sí bàbá rẹ̀ tó fi dìnnà sí ọmọ àyá rẹ̀ nígbà tí wọ́n jókòó tí wọ́n jọ ọlọ́niwà àná tí ó ṣe kí ni ó ṣẹlẹ̀ ara káàkiri máa pé kò tó tó ní kùrà á ní ìrẹ́ fọ́nà àwọn ìjọba náà nígbà lẹ́nu sọ́ọ̀mù pẹ́pẹ́ jẹun tó ọlọ́run ọba sọ fún náà bẹ́ẹ̀ ọlọ́ni nínú àyà 44 bẹ́ẹ̀ ọlọ́ni wà máa gún dàbí jáde lẹ́yìn ẹ̀rọ ọ̀rọ̀ ni ọ̀gùnkún sí ní sáìdì ibi tí a ti fẹ́ pé mú dárígbé ìyáwó ìjọ sí ọ̀hún sí mẹ́ tó wà bẹ́ẹ̀ ni gbára gbé mú dá ìbí gọ̀dẹ̀ ilẹ̀ ìlà àbúrúsàlẹ̀ àwọn nígbà bá gbé àlámọ̀ yìí àgbé fún mú dá wà máa kó tàbí náà ṣáà lè dì í. ọ̀rọ̀ ìgbà náà ọ̀rẹ́ tó wà bẹ́ẹ̀ tó aṣọ fún wọn ní dáa ti sọ fún ọyẹ wọn ìdílé nìkan ó tún fún wọn àgbà ọlọ́run náà pàmò yà wọn ọjọ́ pàmò nígbà rẹ ó jẹ́ pé káàkiri ọ̀kẹ́ lẹ́yìn ọlọ́run tó wà náà nígbà tó wù sí níbẹ̀ àwọn alágbé kiri ẹ̀ wá fún ọ àwọn làwọn àdájọ́ ọ̀nà pé wá yí dáadáa ìṣẹ́wọ́n ti lòdì sí ilẹ̀ wá yí nìkan ẹgbẹ́ nìkan lọ́wọ́ arọ́ fún ọ. ẹgbẹ́ nìkan lọ́wọ́ adégí ni ọ lọ́wọ́ aṣọ ìtàn ẹ̀ fún ọ àwọn aláṣọ fún ọ. ọlọ́ni ò sí bẹ́ẹ̀ nígbà tí wọ́n panu pọ̀ kí ni wọ́n ń ṣe nígbà tí wọ́n panu pọ̀. ọlọ́run nígbà tí wọ́n panu pọ̀ yẹn wà wọ́n rí àmùkòrú rẹ̀ ọlọ́run ni wọ́n fi àmù ọ̀dẹ̀ pé mákìrì ẹ̀rẹ́ ìmákìrì sùúrù tí plan agbóhùn òun náà ni wọ́n plan ìgbé ìṣòro sùúrù tó dẹ̀ jẹ́ rí pé ìwọ̀n àdúgbàsọ́nà pẹ̀lú nígbà náà àwọn aṣọ ìgbà náà àwọn aṣọ fún òkè àǹfààní tá a ṣe nínú ààrẹ àyè òun náà ni wípé nínú àwọn àmì ìfúra ní ní òun náà kó máa fún yàn ní information ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ó ti lọ síwájú tí ó ṣe ní àdá tí ó ṣe ní ọmọ ẹ̀ ọlọ́run bọ́ wà gbé wá láti pàṣẹ àìsàn náà yóò wà ṣàlàyé ẹ̀ tí ó sì ní sí irọ́ kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ti jẹ́ òdòdó láti bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì wáyé ọwọ́ alásọ̀rọ̀ ọlọ́run ó lẹ́gbẹ́ àmọ̀ pé ìwà àtijọ́ sí àwọn àgbàgbé òun náà ti fi wá sọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run ọlọ́mọbó fi ránṣẹ́ bí kò wọ́n aṣọ fún sọ ẹ̀rí pẹ̀ká tẹ́lẹ̀mọ̀ bí àwọn tí wọ́n ti wá jẹ́ bí àwọn tẹ́jẹ́ àwọn kèfèrè yìí tí wọ́n máa tàbí ti àmì ẹ́bí ìdígbé ìfẹ́ yìí ìrọ́nà àmì ìgbà tí wọ́n rán wọn kò tó a máa jìnà wọn kì í lọ́rọ̀ bí ààrẹ bí ìrọ́ nípa ẹni máa jẹ báyẹn ẹ̀ka sí ìmọ̀ àti ọlọ́pàá ẹgbẹ́ kò sí irọ́ kankan níbẹ̀ wọ́n àyè látọ̀nà náà. Ṣọ̀rẹ́ ìwọ̀n gbà náà àtúndì ayà ìpé gbogbo àwọn ọmọ ẹ̀yà Yusuf ọlọ́ọ̀bá kiri rẹ̀ fún wa pé gbogbo wọn náà lọ àdúgbì. fún àmọ̀. Sọ̀rọ̀ tún rí àwọn ọlọ́mọ ọba nínú ààyà yìí tọ́lọ́mọ ọba ṣe fújọ ànábì ó sọ ìtàn wa ìtàn yìí ẹ̀mí àbájá lẹ́mẹ̀rì tí ó ní tó jẹ́ pọ́pọ̀ ni ọ̀nà ṣe ń bẹ̀ ìmọ̀nà jẹ́ ará ìmẹ̀yẹ àǹfààní ń bẹ̀ bẹ́ẹ̀ òun lọ́nà ọba wa وما أكثر الناس ولو حرصت بمؤمنين وما أكثر ولو عرفت بمؤمنين أي عزوة فلدي أعطاها àti àbá wa àti bábá wí gẹ́gẹ́ bí wọ́n ṣàlàyé fún wa. Wípé ìtàn yìí náà ó ní àwọn jíbẹ̀ náà sọ fún wa náà. Oṣù wa náà ti sì náà. Àwọn ìgbẹ̀rẹ́ tí wọ́n náà ti bèrè sọ̀tàn fún wa. Wọ́n náà ní ìrẹ́. Ọlọ́run wa sọ ìtàn Yusuf. Àwọn tó ní ìtàn Yusuf, àwọn Kùrẹ́ṣ. Àwọn ìyẹ̀wù bí àwọn náà fẹ́ mọ̀ nípa àfihàn Yusuf ọlọ́run bá wá ń sọ ìtàn náà kalẹ̀ sọ ọlọ́run bá wá ń sàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ bóyá ti sàlàyé ẹ̀ fún wa yìí àbẹ́tí wàá wò wípé àbáyébẹ̀ ìjọba ẹ̀ rìkwẹ́sì fún náà lè sọ yìí sùn sọ́rọ̀ wọn bá ti sàlàyé ẹ̀ fún yín nílẹ̀ tó kù ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ìgbà ìsìláàmù sọ́rọ̀ wọn bá gba ìsìláàmù àbẹ́tí wàá wò wípé kí ilé yóò tó gáwọn èèyàn dára ìjọ yìí bọ́yọ̀ wọn bá ti sọ yìí ó yẹ káwọn èrè òde kí ni ó tí wọ́n tara rẹ̀ gbá ìsìláàmù ọ̀rọ̀ àwọn ẹni pé wọ̀n láwọ́ àrọ́sìtà kọ́jà kọ́ máa dà tó ọ̀kẹ́yìn oṣojú kòkòrò kódà kó dààmú dààmú dààmú dààmú dààmú lórí àwọn ọlọ́run parí pé ní ní àwọn kan máa béèrè ìtẹ́lájẹ́ pé túnṣọ ilé ìfún wa wa ọlọ́run wá ní náà tàbí Tọ́jú mo ní ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbàgbọ́, àwọn díẹ̀ níbi ìfẹ́ wọn nígbàgbọ́. Àwọn díẹ̀ nínú ìfẹ́lá aṣọ ìgbẹ̀lú sọ́dún àwọn ẹ̀mí tẹ̀lé fẹ́ wọ́n ní ìfẹ́lá àwọn onígbàgbọ́. Ṣùgbọ́n gbọ́rọ̀ ọ̀rìn

ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn wo èrè gídí wọn wọ́n lè lú òní nígbàgbọ́ wọn láwọn àwọn ìgbà ọ̀pọ̀ òní yóò bọ̀rọ̀ pé ah, ewu ti dá sọ fún yìí ẹgbẹ́ ẹ̀jì bẹ̀bẹ̀ wọn náà ẹgbẹ́ ẹ̀jì ẹ̀jì bá nígbàgbọ́ lórí wípé ìjọ fi máa ń gbọ́ nǹkan yé wọ́n ti bàjẹ́ ọlọ́run tó lè kó sí fún wọn torí ẹ̀ ni wọ́n fi lè ní ìgbàgbọ́ àwọn jẹ̀bẹ̀ ń tọ́wà kí nígbàgbọ́ àdájọ́ wà kí nígbàgbọ́ àwọn àbá wa wọ́n ní àwọn kan mẹ́ta ìlẹ́kẹ́ ìrò nígbàgbọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni àṣàháwà èdè káwọn ìrò nígbàgbọ́ àṣàháwà tó àwọn kan mẹ́ta wọn kẹ̀bẹ̀rẹ̀ nígbàgbọ́ àṣàháwà òun alákọ̀ọ́kọ́ ṣáwà ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ Àwọn tẹ́jà àbẹ̀rẹ̀ ní ìsìn àwọn àwọn olóyìn wọn, ara kú fún ẹ̀rọ àwọn tí ń rí ìdájẹ́. Ara kú fún ẹ̀rọ àwọn tí ń rí ìdájẹ́ gbogbo ẹ̀. Lórí ìdáwà ẹ̀ ẹ̀rùn tẹ́ ìgbàmù. Ìrẹ́gbẹ̀ náà jẹ́ Nàìjíríà ọlọ́dún ọjà àwọn ọmọdé ọjà. Ìjọba dáwà jẹ́ ní ìdáwà. Ẹ̀rọ ti jẹ́ kí ọjọ́ ìgbọ́lọ̀ fún ẹ̀rọ bọ́dàlù bọ́ọ̀lù mẹ́fẹ́ epo ti lè tàrí jáde lára ọlẹ́rẹ́ ẹgbá tún epo ti ẹlákún epo ti lẹ́rin pọ̀ dára àwọn bọ́ọ̀lù tó ní bọ́lá kàrà ṣọ́ra tó bá ọ̀gá jí kí ni ọ àwọn fẹ́ ní ìfẹ̀kẹ́ bẹ́ẹ̀ àwọn ilé mi wọ́n àwọn ẹ̀rọ jọ̀gà táwọn àgbẹ̀ ìrìn jọ̀gà rẹ̀ àwọn òwe á jọ̀gà wọn tọ́lá kàrà bẹ́ẹ̀ ṣáwà ìlàgbé àwọn fẹ́

ẹ̀wọ̀n àwọn ìlú ṣúgbà òní wọn wà ní wọn wà ní wọn wà fẹ́rẹ̀ ìlú ṣúgbà wípé àwọn dágbà wípé kò ní sí gbèǹgbè ẹnàdìkú lọ́dá ẹni tó ti ju fẹ́rẹ́yẹ́ tí egbó ti ṣe ó ti ti kọ́ lé ẹgbẹ́ ti ṣe ti kú ẹgbẹ́ mi ọlọ́rẹ̀ ẹgbẹ́ mi lọ́dún ní ọlọ́rẹ̀ Ìwọ́nà gbogbo ara àti kí ní rẹ̀ tó bí jẹ́ ní ara ẹgbẹ́ láwọn èèyàn òbí ìjẹta ní tàbí àpò. Sọ, ìrìnà ń pè sí ilẹ̀ òṣìṣẹ́ ṣùgbọ́n àjẹ́wé tí yàn ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ kò lè wo ṣùgbọ́n ó máa sún máa fi wá sí ilẹ̀. Àwọn tó bá mọ̀ ó máa lẹ́nu àwọn tó wà fún gúúsù lè lo ṣùgbọ́n àwọn àwọn àgbẹ̀ dáwà. Àwọn kan ìlànà ẹ̀lú náà pariwo ń dáwọn sí dalẹ́ ṣúgbà ní àwọn àwọn tí wọ́n kọ ṣúgbà tó pọ̀ ìgbé àgbàgbà pariwo mọ́lọ́wọ́n ọlọ́dún lè dá nínú àwọn ṣúgbà ní ọ̀gbáríwá aláwọ̀ nígbà fífì wọ́n á sọ fún wípé john fẹ́ràn lọ́wọ́ ṣúgbà yẹn ti wà kò ṣúgbà yẹn àwọn ẹ̀dá láàbò ní kí ìgbésí ayé wọ́n lọ́wọ́ máa dé mú ṣúgbà yẹn ló fẹ́ẹ́ ìdí káwọn yóò lè tẹ̀lé tó ní ẹgbẹ́ ìlú ìpìlógún wọn náà ní ìpìlógún wọn àgbà lónìí ìpìlógún wọn àgbà wa àti ìtàkì ìtàkì Ìgbàwà bá wọn, kí é ṣe lọ́wọ́ ti mú dára wà nígbà tí wọ́n tẹ́ kéèkéèta, ọmọ ọmọ ní àà. Àwọn àdábà bá wọn ọ̀tá ìgbà níwà, láìjọ ọ̀tá fún ni, ó gbọ́dọ̀ mẹ́sí wà fún aláìlẹ́. Ẹ̀sìn, olú àmẹ́nu àwọn, láìjí láyé ọgbọ́dọ̀ tó àwọn ìṣẹ́ta lọ́wọ́ ti wà ní ilé tó ti jẹ́ ìkàtà lẹ́ẹ̀lẹ́ tó ẹgbẹ́ àwọn tí wọ́n gbé àwọn ọmọ ẹgbẹ́ bá àgbà lẹ́yìn ẹ̀kọ́ wa rọ́jù ló ń mẹ́lá ló pọ̀jù àti ní ọ̀pọ̀lọpọ̀ bá nàbí ọ̀rọ̀ wa àgbìnrin àwọn èèyàn ńlá kan bẹ̀ máa jẹ́ fún àti olójú àtúntì lọ ọmọ ọmọ ọmọ ẹgbẹ́ lẹ́yìn tó pọ̀ sáńtà lágbà ní tó àwọn òwe lé pọ̀ sáńtà àwọn tó kí àkàtúntì bẹ̀ dáadáa wọ́n já àwọn ọjọ́ jọ̀gbọ̀n tó ń fẹ́ àwọn ẹgbẹ́ tó ń fẹ́ wọ́n lè tẹ́kẹ̀ ti pẹ̀lú rẹ̀ wọ́n ti tẹ̀kẹ̀ ìtàlẹ́ òfìsà tẹ́lú ọkọ̀ wá tẹ̀kẹ̀ àwọn ìṣẹ́kẹ̀ àwọn akẹ́kẹ́ ṣe káàkiri àwọn òṣèlú. Kò jẹ́ tí òkè bá wí o, àbá àgbà ìpínlẹ̀ àwọn òṣèlú àti gẹ́gẹ́ òdodo sí ìgbà tó ń pè ọmọ kí ó ní àwọn àṣọ rẹ̀. Àwọn ọ̀dà ń kọ́ kí ó ní ìlú àti ìrìnà. Sọ àyẹ̀wò ìlú rẹ̀ nìyẹn. Ẹ̀yìn olùdókòwò tó mẹ́ta àjọ ìjọba ṣáwà nìyẹn. Ìjọba àwọn ìdílé àwọn ará ìgbẹ́ tí wọ́n máa máa wà. Ìyàn fi gbà ọ̀dọ́ ọdún àdáwọ̀ olówó pẹ̀lú bí wọ́n ti lọ́jọ́ àwọn ìdílé ìrìnà. Sọ ìrìnà. Àgbọ̀rọ̀ mọ́ta fún ṣùgbọ́n àná wẹ̀sẹ̀ bá ń ka sí à ẹ̀sọ́ àfúnyà náà dáadáa. tó ti ń ka sí àbí ọba ti yí ọ tó máa ní ibẹ̀ tó bá mọ̀ jù ọ̀rọ̀ tó lọ bẹ́ẹ̀ lọ wẹ̀. láyé tó máa ẹni ìrìnàjò kó tún bẹ́ẹ̀ láwọn ọ̀rọ̀ ìjọ oṣù yìí ọ̀ tó kí àwọn ọ̀tẹ̀ ṣubú à ṣubú àná ìyẹn wọ́n máa bẹ́ẹ̀ lọ́wọ́ pé kọ́ Tọ́wọ́ ìwé ìrìnàjẹ́ ìdàkàbẹ́ lé àtàlà yìí kankan orí ṣubú àgbẹ̀dẹ̀ wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwọn òbí máa jẹ́ kí ló wọ́n láwọn àlọ́. Kọ́lá kí ọdẹ kí ló kọ́ ọjà àmú. Tòkẹ̀sílẹ̀ àdáwò ìrọ̀sùn wà nígbà yìí. Tó eré ìjẹ́ ìjọba àti túnmí àmúdì àti túnmí ìlú. Àdáwọ̀ mẹ́ta ọjọ́ àà. Ó rí máa wo nọ́mbà ọ̀rọ̀ ìwọ̀n nọ́mbà. Ayọ̀ àyà fún náà nìyí. Ìgbọ́n wọn nọ́mbà.

Ìyáàdì aláwọ̀bí káwọ́jú na wà nígbà àfáìlú ẹnìkọ́kùnrin. Tẹ́lì ká bá mọ́nà pẹ̀lú rẹ̀, ìjọba ọba ṣe gbọ́ yẹn mọ́ orí ńlá fi ó ti fi ní ọ̀rọ̀. Tó lọ́tọ̀rọ̀ bẹ́ẹ̀, ayà yìí ìjọ sọ fún wa, ọ̀nà nìyẹn. Náà, tó wà ní àǹfààní, ìtọ́jẹ́ wípé àṣẹ látara ayà ta kàfẹ́ yìí. Ayà ta kàfẹ́ àgbàgbà gbẹ́gbẹ̀ náà ni alákọ̀ọ́kọ́, ọ̀nà ni tó ṣe ọlọ́mọba, ọlọ́mọba ń túwé ìlẹ̀. ihe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń ta èèyàn tí ihe ń gba ohun ìrìnàjò èèyàn bí otu bá ti rí èèyàn já mú oṣù tó àwọn náà ó tún ti Ọ̀rọ̀ náà ní rí bẹ́ ìdàn tó ń bí tó fi kílẹ̀ àjò ọmọ. Tó jẹ́ pé ayé àwọn ìmọ̀nà ń bẹ̀ tó ti bẹ̀rẹ̀ náà ọlọ́wọ́ bá ti kápá àjò wọn ní gbà àjò wọn lẹ́gbẹ̀ẹ́ lọ ọlọ́wọ́ bá ti gbà. Àlẹ̀ rí bẹ́ẹ̀ lọ́rẹ́ àti àwọn tí ò ní nígbàgbọ́ wọ́n pọ̀ náà. Àwọn tí wọ́n sì ní nígbàgbọ́ wọ́n jẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ wọn kìí. Tòkí kéré yẹn ní dáàkì àmọ́ ọlọ́wọ́ bó ti lè súnmọ́ sí láì yẹn ní ọmọ àwọn olórin ní ọjọ́ orí ní ọmọ àwọn olórin ọmọ jẹ́ pé àwọn ènìyàn ojú wà bẹ́ẹ̀ tí wọ́n àwọn olórin jẹ́ mùsùlùmí lílọ jẹ́ mùsùlùmí jẹ́ ẹgbẹ́ àti gbogbo jẹ́ mùsùlùmí jẹ́ àti nígbàgbọ́ àwọn tí ò ní gbàgbọ́ dáadáa bí wọ́n lè wọ́n yẹra bí ó lè dílé owó kéré àwọn ìyá ọgbọ́n wọn wúlò ní àwọn ìjọba ìrọ̀gbọ́n àwọn

àdúgbòbí bọ́ọ̀lù bẹ̀rẹ̀ àbùsùn lára fún ọjọ́ ìpọ̀kùnrin àwọn ọmọ ìjọba àwọn mùsùlùmí lára pọ̀ ju bẹ́ẹ̀ ni wọ́n ti pọ̀ yẹn ẹ̀yọ́ bá lọ wọ́n lè bẹ́ẹ̀ sí wọ́n ju dáadáa ẹ̀jẹ̀ àpèrè tó ọ̀kẹ́ súnjọ́ ọlọ́run ní lórí lẹ́rọ ẹ̀mọ̀ ti dáwà rẹ̀ ní ọ̀wà dáa tó ká má bá ní jẹ́ ilé àlámọ̀ ìdáwà wọn jẹ́ tó kò lórí kí ni wọ́n dáhọ́wà tó ó tún gẹ́gẹ́ ká tún àwọn ẹkùn sí ní dáwà àyàbí bẹ́ẹ̀ ó ti àbá náà nù kábílẹ̀ bẹ́ẹ̀ ọlọ́kàrà bẹ́ẹ̀ àwọn èèyàn ká wà ọ̀rọ̀ وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين تسألهم عليه من أجر Anyway, you refuse. Amúṣe sáré ní ayò. Bàbá mi máa bọ̀rọ̀ ní mọ̀kànlú. Àwọn ìṣe òbèrè owó lọ́wọ́ ìjọ ní àà. Òun náà mẹ́rin ìjọ ìjọba ti wá sí wọ́n. Bẹ̀rẹ̀ pé aláwọ̀ ìṣẹ́lú yáwọn ẹ̀kọ́ òun ẹ̀sìn bàtà mi. Ẹgbẹ́ wọ́n rà ní fún àwọn ọ̀dọ́ ẹgbẹ́ nígbà tí yóò ṣàìsàn. Ẹgbẹ́ àti wá sí wọ́n ọ̀dọ̀ ìlú owó yẹn owó yẹn ààrẹ ìgbọ́ nàìjíríà ní ìjọ owó yẹn ààrẹ ìgbọ́ ààrẹ ìgbọ́ ayé àwọn ọ̀rẹ́ ti ìjọwọ́ ìlú lọ ọlọ́run ìkájẹ́ ìlú lọ ìkájẹ́ ìwọ́n lọ́wọ́ àmì Tọ̀pọ̀ tí wọ́n ti náwó ìjàkájẹ́ ìrẹ́lẹ̀ tí wọ́n lọ́jà ìlànà èkó ìdèrè tí wọ́n bí ohun sọ́lá pọ̀ tí ó gbẹ̀gbẹ̀ inú ojú mẹ́rin ọ̀rọ̀ wa òun ní tó ń fẹ́mú ka ń kan rí agbọ́dọ̀ sọ dáadáa àwọn ẹgbẹ́ òkú ọdẹ oníkà sọ dáadáa gbogbo táyé ju àtàbàtà àwọn olówó ní ìjà abẹ́gbò rọ wà lórí kódà akẹ́kọ̀ọ́ àlàyé ẹ̀sìn

Kámọ̀ lè fẹ́ ní ọ̀gbọ̀n ìṣẹ́ pàwọ́rìtì àwọn kan tí kò sí. Àwọn èèyàn ń lo owó wa láti mú ẹ̀mí wa wá. Nígbà tẹ̀ sí bá mi kí ni ó. Àwọn òkèlè wà, ó sì bá sílẹ̀ kan sílẹ̀ wà, àìkú ti sọ̀rọ̀. Ọlọ́run dáhùn sílẹ̀ ní àwọn èèyàn. Gbogbo àwọn dáhùn sílẹ̀ ní wọn. Gbogbo àwọn ìyàwó dáhùn sílẹ̀ ní wọn. Wọ́n fẹ́ sí bá ti ń délẹ̀ dáadáa, wọ́n láì wọ́n Ẹgbẹ́jẹ́ bá ti mú ọlọ́rẹ́jẹ́ mú ọlọ́rùn lẹ́rìn rẹ̀. Eh, Òsìlì tí ó padà nìyí. Kí lọ́bàá àjọ kí lẹ́wọ̀ wọ́n máa ń sáàmì. Àbí kí wọ́n máa tẹ̀sìn yẹn kí wọ́n máa ṣe dáadáa. Ọlọ́run ìdáná bí ọgbẹ́ ìwọ́ lọ́wọ́ wọn. Gbogbo dáńtọ́ ọgbẹ́ ìpàdá yẹn ẹ̀rí pọ́pọ́ jẹ̀ nìkan. Ẹ bá fẹ́ lọ sójú ogun àbẹ́jọ́ ìpàdá àwọn ẹni wá bẹ́ẹ̀ ti kálẹ̀ fún ara ẹ̀ ló fún ilé ẹ̀kọ́ òṣìṣẹ́ lọ mú pé àwọn olówólọ́wọ́ àbáyé orí ìgbà ẹ̀rọ ẹni olówólọ́wọ́ ẹlẹ́yẹ̀ lọ orí ìgbà àwọn àtúgbà orí ìdájọ́ ọ̀pá nínú ìdájọ́ ọlẹ́sìn àwọn ìrọ̀nà àwọn orí ọjọ́ máa yóò tún mú ẹ̀gbẹ́ ẹ̀wà wípé òun báyìí kódà yóò pọ̀ ní ìsinmi ẹ̀mí ara rẹ̀ tí ó mú fún ẹ̀mí ara rẹ̀ wípé tó fẹ́ ti bọ́lọ̀ mi yóò mú wá sí ní kọ́wà tó mú ti wá ní kí ni ó tó mú ti alára tó fún mi. ṣùgbọ́n lára bí àwọn èèyàn wa owó gbangba ní ọbẹ̀ ná ẹja anáwó fún wọn lọ́rùn ní gbangba kí wọ́n lè bá ná wọ́n máa náwó yẹn kó sí mẹ́sàn án jọ náà. ẹ̀mí wo tó wá ní ìlú ẹ̀sìn náà kó kàn wá. wọ́n máa wà ní ìlú tó sì béèrè lọ́wọ́ wọn

tó sì bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn ní ààyè rẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ẹ̀kọ́ wọn. Ámùlé, torí pé kí lọ àgbẹ́kọ́ tó fi sí láti náà. Tọ́jọ́ tí àwọn àmì sí láti náà. Tọ́ọ̀dà úmùlé, ámùlé, ní ààyè ọdún mú ní wọn. Tó, ó bẹ̀rẹ̀ àjẹ́ táà kí ọdún mú mi wọn. Ẹ̀mú

káwọn ọgbọ́rá àwọn ọmọdé ní ìlú ìgbà àbọ̀dọ̀ ìjọ́m mẹ́rin àbí ìjọ́m mẹ́fà ìjọ́m méje tó rẹ̀ kọ̀ọ̀kan kọ́ máa yá fún sí àkáwùsí ọ̀gbà kọ́ máa náwó sí eré ìjọ kí ló ká àbẹ́ ìgbẹ́ ìjọba ẹ̀sìn nù tó wọlé dájú nínú yàrá rẹ̀ tó lè ṣe àwọn yóò ti lé kú lọ́wọ́rọ̀ kan wá kí ló ń bá ìlé tó lọ́kẹ́ lẹ́kú tó dáwọn ní abájọ abẹ́ fún wa ní ìsinmi ọ̀fẹ́ bá àwọn abájọ ẹ̀yà àwọn yóò fún wa lẹ́sẹ̀ mọ́ bẹ́ẹ̀ Ilé ọjọ́ òní ìtumọ̀, láì ìtàjẹ́ pé kò ní ìtumọ̀. Táwọn èèyàn àwọn ọmọ òṣèlú ọmọ ọmọ ọmọ ṣẹ́ṣọ́nù. Ẹjọ́ máa rẹ̀ ẹ̀kú. Ẹjọ́ àtẹ́ ìyẹ̀ni ìjọ́ rẹ̀ ẹ̀kú. Láìjọ́ ìnáta ọ̀rọ̀. Ilé ọjọ́ òní ìtumọ̀. Ọ̀rẹ́ jẹ́ ọ̀gọ́rọ̀ àtìdí àwọn gẹ́gẹ́ ní mọ́sáàtì kẹfọ́nà ọ̀gbà wá àṣírí ọ̀rọ̀ ọ̀gbà nígbàtọ́ nígbà ẹgbẹ́ ó fi jẹ́ ojú tó ìdáyà àwọn èèyàn ní kó jẹ́ bí ó ti ẹ̀kọ́ ìjẹ̀wà ní kìí ti pé owó ní ká mójútó kìí ti dá fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn ní ká mójútó láti kọ́kọ́ máa tẹ́lẹ̀tẹ̀ àwọn èèyàn tó dá fẹ́ gbà lọ́wọ́ wọn kọ́ ó rẹ̀ ẹ́ ti padà fún ọmọ ti lẹ́kú sí lẹ́sìn ọ̀rẹ́ tó dáwà ní ọgbọ́lọ̀ bìnà yìí dáadáa wọ́n wọ́n ni wọ́n yẹ́ àyàwó ní ọ̀rọ̀ ọ̀gbọ́n ní pé lóòrùn sí ìbéèrè lọ́wọ́ ẹgbẹ́ ọmọ ènìyàn ọ̀rẹ́ tó dáwà ènìyàn ọ̀gbẹ́ àdẹ́bá bèèrè ìjọmọ́ wọ́n rí jẹ́rẹ́ ẹgbẹ́ ọjọ́ wọ́n rí jẹ́rẹ́ ẹgbẹ́ ọjọ́ wọ́n rẹ̀ máa parọ́ tó fi ṣú àwọn yìí Tí wọ́n ń ti bẹ̀rẹ̀ ọ̀pẹ̀lẹ̀ fún ìdílé ẹjọ́ ìdílé ọwọ́ ní ọ̀gbìn ní ọwọ́ ní ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀rọ. Díẹ̀ díẹ̀ yóò máa jùlẹ̀ náà. Díẹ̀ díẹ̀ yóò máa jùlẹ̀ náà. Díẹ̀ díẹ̀ yóò máa jùlẹ̀ náà. Ibi tí wọ́n bẹ̀rẹ̀ ní gbogbo tí wọ́n ti dúkìá àwọn àfihàn tẹ́kọ̀ọ́. Díẹ̀ díẹ̀ yóò máa jùlẹ̀ náà. Àwọn akọ̀ọ̀lẹ̀ náà sùn aláwọ̀ àrọ́ tàbí nínú. Ṣùgbọ́n àwọn kan ní ìjọ́lọ̀ níbi tí wọ́n mọ̀ náà. Ọlọ́dọ̀ abẹ́ ìfáàrin kọ̀ọ̀kan. Ṣọ́ èyí owó oṣù nọ́mbà wán tó jẹ́ nǹkan tó jẹ́ pé àwọn àkọ́kọ́ gbé níwájú abẹ́pọ̀ tẹ̀kíkẹ́yà abẹ́pọ̀ kìíní kàdá àbúmọ̀ ìdíjìnà dáwà náà làbẹ́ máa ti di àlọ́ ń bẹ́. Ṣọ́ ọ̀pẹ̀lẹ́ ń sọ́yìn nìkan tó ń jẹ́ gbogbo ẹlẹ́yìn. Bọ́ọ̀lù ẹ̀ tí ó ti tọ́jú àwọn ẹ bá wá ní ìkàtọ́bẹ̀ fún ìṣẹ́kù fẹ́fẹ́ lọ dáwà lọ fún mi lọ́wọ́ tó wọ́n bá wọ́n bá lágbára fún mi fún ṣe ká rẹ̀ ní dáwà lọ. tó ẹ bá ní ìdílé tí wọ́n ti bá ti dára yẹ bá wọn yàrá ní ìdílé dára yọ ẹ bá bá ní kọ́rọ̀ lọ́rùn òkú wọn sọ̀rọ̀ tó wá fi ṣe dára ọ̀dẹ Ìnáwó àìlà bí kúrò lè àádá ni. Gbogbo tí wà rẹ̀ sí ìlú sọ ọ̀rẹ́ ìkankan ní ẹ̀yìn ní Ìlà lẹ́kẹ̀ẹ́ lọ́lẹ̀ láàrín. Nígbà bí kí ó wọ́n pa fún àwọn ìgbàgbé ní kí ó sọ wà mẹ́rin, wọ́n jẹ́ kí fún ọmọ náà fún ẹ̀rí kí ìrọ̀. Sọ nígbà ẹ̀rí kí ìrọ̀ bẹ̀rẹ̀ láwọn. Àbí nǹkan tó wọ́n fi ní kí ó ọmọ máa fi Ẹ̀sìn tó lọ́wọ́ pátá ní ẹ̀wà ṣe láyé lónìí ọ̀dọ̀wà ìjẹ́ màbá pàdé láríkì àmàmà ní àwọn àkà àwọn ẹjọ́ màtí ṣáájú ọmọ ní àwọn òfin tọ́rọ ọbámọ̀ tẹ̀lé yí lórí mà ní ọ̀rọ̀ wọn ọbámọ̀ sílẹ̀ mà tẹ̀jọ́ sí mà ní yí Àwọn náà, ká mọ́ ìyá àwọn tó pọ̀ nínú ọdún ara ẹni dáwà dáwà ìṣẹ́ ọlọ́wọ́ ọba owó wa fún wa ní orí ló jẹ́ fún wa kọ̀dà mú wa rárá kò lámọ̀ṣá pọ̀bọ̀ lọ́hùn sọ ó bú alájẹ́gbé fún ọ̀nà dágbà láti ní ọ̀rọ̀ ọlọ́run ló gbé wa fún wa bẹ́ẹ̀ni bí ọmọ ìṣàpọ̀ pé a máa ń gbà kan lọ́wọ́ ní àwọn ìrẹ̀lẹ̀ kátó kọ ní nǹkan sọ olùgbé yọ gbà kan lọ́wọ́ èèyàn pé mo fẹ́ kọ́ ní nǹkan yọ jẹ́ wípé nǹkan yẹn náà ò ní jẹ́ àjẹ́ lẹ́yìn náà tó jẹ́ pé ọkọ̀ ń lékún lórí ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ọjọ́ pé wọ́n kọ́ ní nígbà tí o kọ́ wá ní kàǹfẹ́ lọ gbogbo wa o ètò ọkọ̀ ní ọ̀hún. bọ́lá ojúmọ̀ tó ń kí ọjọ́ pé kí ọ̀rọ̀ rẹ̀ fún ọ̀gá ẹ̀ma ikú máa bù kọ́ ní ọgbẹ́ màtí wọn fún ìpò ìdúró lọ́ọ̀dọ́ ní pẹ̀lú àwọn àpá àwọn nípa wípé kí a gba òwò ẹ̀bá àbá fi dàpọ̀ owó náà o sọ nípa wípé àwọn afá fún àfẹ́lẹ́gbẹ́ àwọn tó àfẹ́gbẹ́ wọ́n bá bí ọba dàbí sí fún àdíjà lọ́jọ́ ìlú ọjà tó tó dà torí àwọn ẹni ọgbọ́n tó lọ fún àdíjà lọ́jọ́ ìlú ọjà tó tó dà òun ti fi àgbéjáde rẹ̀ lẹ̀ láti máa fi wá owó tó gbé jáde láti máa fi wá mọ̀ ẹ̀rọ ìgbàlódé olóòrùn àti ìjẹun níbi

wọ́n rí jẹ́ kí èrò àwọn akẹ́kẹ́ yìí rí bẹ́ẹ̀ ẹ̀ka ní ìdájọ́ mọ́ ti wọ́n lọ́wọ́ wọn ní bí wọ́n wọn ọbẹ̀ wà bà ní kálọ́bọ̀ wọn ní ọdún rí jẹ́ kí èrò ń gbà wọn ẹ̀dá wọn ìpè kí àwọn ẹni ìgbà lọ́wọ́ wọn lọ́wọ́ náà ní ìgbà ayà ọdún ẹ̀ka máa mú pé ká fi jẹ́ fáwọn èèyàn òun ìgbà ayà fún ìgbà Bọ́ọ̀lù àwọn yóò ti gba ìdáyà ìdáyà tún Bóò ni mo fẹ́ ṣiṣẹ́? Tí o máa bẹ́wà sọ́rọ̀ ní oúnjẹ àwọn èèyàn, bóò làwọn yóò ti mọ̀nà. Ọ̀gbẹ́ ìjìnlẹ̀ orí nínú òun jẹ́ àjẹ́ àjà. Kìí bẹ̀ rí dé, ah, bóò láti kọ̀ọ̀kẹ́ ti kéré láti yìí, bóò ni ní kíní kọ́ọ̀dù ẹni níta, bóò ni wọ́n ti tóbi tó, bóò ní ẹ̀rẹ̀ ilé, wọ́n ti tó gbogbo ìgbà ọ̀nà ìgbà ìgbà ìgbà ìgbà Sọ iṣẹ́ láàrin orí ni bùkátà sí nínú àgbẹ̀sán. Iṣẹ́ àdìsẹ́ àmà lórí ìdílé ọmọ àròjá àwa rí bí ọmọ àròjá ọ̀nà Kéèrè wá ti jẹ̀ sí ìwòlẹ̀ ajírí tó ń kọjá wà lórí ìyá rẹ̀. Kéèrè ó ti owó ní ọ̀fẹ́ gbà kọjá dáwà ní ọ̀fẹ́ fi ọ̀rẹ́ kí àǹfààní ìjọpọ̀ ó lè jẹ́ ìmọ̀ràn ó jẹ́ ìṣèkù ó jẹ́ ìtọ́sọ́nà fún gbogbo ẹ̀dá ọ̀gá ẹ̀rọ ọlọ́mọdé tẹ̀lé ọ̀gá ẹ̀dá gbọ́dọ̀ ló ṣe àǹfààní ọlọ́mọdé tó wọ́n ní ìbéèrè sí ọ̀nàwọ́ náà àbúrò ìsáyíwá àdúgbò táwọn obìnrin sọ pé ìrànwọ́ iṣẹ́ nọ́mbà 3 nọ́mbà 3 nọ́mbà 4 nọ́mbà 3 nọ́mbà 5 náà táwọn obìnrin sọ pé ìrànwọ́ iṣẹ́ one. Thank you.

fa pé olùlà ń gbèdè láyé tó bá àlẹ́ bí yusuf gbà àlẹ́ bí yusuf gbà tó ti yàrá ìlú nìkan. tó dìdí ká mọ sọ pé orúkọ rẹ̀ lélẹ̀ pé ó lè yọjú bàbí kò sí ẹ̀rí kan tó ti dìbò rẹ̀ ẹlẹ́kejì ni pé dáwà ti ṣe ṣé bó yẹn ti lè ṣe dáwà lápẹẹrẹ pé bóyá ìrẹ̀lẹ́ nìkan tó mọ sí nìkan ó tún wá wá mọ́sálásí sáà mọ́ sí wá mọ́sálásí yàrá pé òun nẹgẹ́tì tó ṣe ni bó ṣe ń kí obìnrin táṣù rẹ̀ ní pé ah, sí ọtílẹ̀ ó sàtún ìtò wá mọ́ sọ ní pé ó wá mọ́ fẹ́ mọ́ mú pé àwọn alùsù náà wọ̀ èyí ti dára tó wo látàlátà tó ọ̀nà ó lè ẹgbà tí ẹ̀ fi lè èyí dẹ̀ ni pé àwọn kan náà yẹn àwọn kan tí àwọn yẹn náà ṣe aburú yẹn títò lórí ẹ̀kọ́ jùlọ nípa tó bóyá torí pé kì í ṣe ẹni tó ń múra bọ́ṣe múra wọ́n fi kíní yẹn ṣe pé tòun yẹn báyẹn ọ̀nà ó lè ẹ Ole, ole, ole. Matri bebe. Ìgbúfẹ́, ṣé wàá gbúfẹ́, gbé sójá wẹ̀. Ṣé ẹ lọ ti torí rẹ̀ já rẹ̀? Ìgbúfẹ́ ìgbúfẹ́ kí a lọ já wẹ̀. Nọmba fọ́. Number five. Have a good ìwé àwọn obìnrin wọ́n ní kí ni òfin tó dúró ọmọ pé kí ọmọ kan fàdúrà lẹ́yìn ìmọ̀ọ̀mù nínú ìran ọ̀rọ̀ àyà kí lè dání àdúgbò sí ìjọba. Bákan náà tún bèrè pé kí ni àzùká àbùtá Amẹ́ríkà nígbà tó bá tẹ̀lé. Ìdíje àwọn kọ̀ọ̀kan wá sáà ti wà Ìbéèrè alákọ̀ọ́kọ́ ó jẹ́ nípa gíráàmù láti sọ̀rọ̀ ikú wa nípa ọ̀nà ìjọba orílẹ̀-èdè. Ìjọba ni wọ́n fẹ́ sọ̀rọ̀ kò ní pé àwọn àfáàlẹ́ ọ̀rọ̀ ìdániláyé ìpínlẹ̀ ìmọ̀lẹ̀. Ó ní ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba máa tẹ̀lé So, ọ̀gá rẹ̀ lẹ́yìn àwọn ẹlẹ́jọ́ tí báyìí tẹ́ta ń gbé kalẹ̀ ní ọjọ́ ẹlẹ́jọ́. So, àwọn àbá tó wọ ìgbẹ́ dáhùn òjì náà alẹ́ ní àgbà nínú ilé ìlú àwọn ọ̀nà láti mú. So, ìyẹn jẹ́ pé ó lágbára náà púpọ̀ láwùjọ dáadáa wọn. Ọjọ́ ìgbé afẹ́ sọ pé Òtẹ̀sọ́nà ká fẹ́ fi ní àjálà àwọn ìlú àti ká sọ báwọn ìlú pé àwọn òmìnira tí ó sì lè ṣùgbọ́n ẹ̀yìn wọ́n bẹ̀rẹ̀ wípé kí wọ́n ní ọ̀nà àbáyọ ìgbẹ́gbẹ́ tí wọ́n àbáyọ ọ̀dọ́ jẹ́gbẹ́ ìgbẹ́ tẹ̀gbẹ́ lánàá ẹ̀rẹ́ yìí tẹ̀gbẹ́ bẹ́ẹ̀ ni ọ̀nà wa náà ní pé kì í ṣe iṣẹ́ kan péré nígbà tó bá gbà mí ọ̀nà òun nìkan ni mo lè sọ sí ìlú ọ̀la èyí lọ kọ́ iṣẹ́ tí ò ní mú wá náírà ní ti ṣẹ́ tọ́lọ kọ́ ilẹ̀ tí ó sì lọ lówó bẹ̀. Ìlú ètò ọlọ́run tó ètò ọlọ́run wá jùlọ ìgbé ìyẹn lè fojú sí gẹ̀gẹ̀ lẹ́gbẹ́ ìdí ìyẹn fojú sí ẹ̀ ó lè yọ́ máa bá lè yọ́ máa ṣe òòrè lọ sí ti àrọ́mù láìláìlú ó wà ọ̀nà ní tó ọba ti bẹ́ ọba fọ́nà ọrụ ló ti lọ tó nà ti rẹ́dì rí pé yọ ọbẹ̀ ọlọ́run ọba àjọ àti wà ní pé ágílì náà bí ọjọ́ pẹ̀lú àláàmì ìrìnjì náà láti àwọn méjèèjì àwọn ọmọ ẹ̀ tó bá ní sábẹ́ ẹni tó jùmọ́ ọlọ́wọ́ fi kúwé ìgbẹ́kọ̀ àwọn orí bẹ́ẹ̀ wò kò sí ìjọba abẹ́jẹ agbọ́dọ̀ lọ sí ní náà ní àwọn àgbẹ̀lẹ́ kọ́ wọn lọ́bẹ̀ rárá àwọn ọmọ ẹ̀yà tí lọ́bẹ̀ èyí ò lè fi wò ó pé rárá ah, àwọn ọmọ ẹ̀yà wọn lọ ọmọ ẹ̀yà ní ìgbà àwọn ìṣòro pẹ̀lú wọn sọ àtùmọ̀ bẹ̀rẹ̀ ọkọ̀ wọn ti kí nàìjíríà ọjà. Pọ́jọ́ ṣẹ̀yìn ẹlẹ́ẹ̀kejì lórí àjà ìpapẹ́ tí ó sì jù ní o lè ní o ṣùgbọ́n àga ìmọ̀ wà kàn ní. Ṣé ìpapẹ́ tí ó sì jù ní o ìgbọ́dọ̀ ìgbọ́dọ̀ ọ̀pọ̀ wà kàn ní. Ẹ̀ka ló fẹ́ máa ya ayé ọlọ́pàá jẹ́ kí ni ó jẹ́ ìwọ̀n wà. Ṣùgbọ́n àga yìí ó ṣe kí ni ó wà kàn Òyìn bí ọmọ èèyàn yìí láti lọ wípé lọ báyìí ohun ti báyìí lábẹ́ yìí ti wò ó orí tó fẹ́ ẹni tó tó ápù tí ó lóyún sí ìwọ ní ilé ìgbìmọ̀ ẹ̀rọ ní ilé ìgbìmọ̀ ọmọ wọn sílẹ̀ ní ọ̀ kò sí ìmọ̀lẹ́ láwọn tó àwọn ọ̀gá tó wọn mọ̀ ẹ̀rọ láti mọ̀ ánú dáadáa tó yẹ ọ̀lẹ́ náà jẹ́ Láwọn sọ pé ká máa lò pé dáná bọ̀ yìí di pé a ti ń bẹ̀rẹ̀ fún ẹ̀rọ ẹ̀mú ìrọ̀lẹ́ ẹ̀ẹ́dì wọn náà gbà mọ̀ràn pé ọmọ ẹ̀rọ náà lò ó pé kí abẹ́ǹkà ti pọ̀ jù àwọn ẹ̀rọ náà lè ní ti pọ̀ jù pé ká lọ lò ó ayé àgbà máa ń lọ sọ pé ká lọ lè lò ọlọ́pàá bá ti kọ̀ọ̀kan ayé ẹ̀sìn ọlọ́pàá bá ti máa rẹ̀ dáadáa bẹ́ẹ̀ Ibi ẹ̀rì láwọn fẹ́ máa bí ń jókòó yìí, ọwọ́ àkàbí àkàwà ọ̀pá òye síbẹ̀ òye pàtàkì. Ṣùgbọ́n bẹ́ẹ̀ tó gbọ̀gbà náà. Àgbàwọ̀ àlẹ́kùn, ẹ̀yẹ́ ká tún fi opportunity yẹn lọ. Nígbà ní ìjẹ́ pọ̀ gan-an o, ṣùgbọ́n nígbà tá a rí pé gẹ́gẹ́ bí nǹkan tí àwọn fún aṣálà ìfún àtẹ́bá ti sọ pé kínní nǹkan báyìí yóò sọ àwọn èèyàn. Ẹni pé ọdún tó lọ náà láti sọmọ, àkànkàn kẹ́kẹ́ tó lọ́dún. Nígbà ní ìjẹ́ pọ̀ bàjẹ́, kí n sọ̀rọ̀ five million.

àwọn èèyàn ó lè bẹ́ẹ̀ wù ú nínú àwọn àjọ àjẹjọ́ mi gbà mí ní wà ní pé èdè ògbà ló fi rẹ̀ màmá lọ ọ̀dàlẹ̀ yóò mọ̀ yóò mọ̀ so àgbẹ̀lẹ̀ lórí àwọn ọmọ ní ẹ̀rọ gánà ní òkú ọ̀dọ̀ wọn pé ẹ̀wẹ̀ ní ọmọ máníjì ẹ̀bá mi ẹ̀ máa rí kọ́ọ̀dù ẹ̀ máa mọ́rẹ́ kọ́ọ̀dù kọ́ọ̀dù ọ̀gbẹ̀dẹ̀ òun náà òní ìgbàlódé burú bẹ́ẹ̀ lórí gbójú bí àbáwọ̀ àwọn ìbẹ̀rẹ̀ abẹ́ máa wọ àwọn bíi kẹrán àbáwọn gẹ̀gẹ̀rán tó bá ń ṣòwò ẹ̀tọ́ lè ṣe wọ́n àti kẹ̀kẹ́ ní ọdún ṣe wọ́n àti kẹ̀kẹ́ wọ́n àti tó ń wọ ojú orin wọn aláàbíkọ́ tó bá ṣọ́ àwọn àmì nílé alágbáwá ní àgbàbẹ̀ ẹgbẹ́ ọ̀kàfẹ́ wo kí wọ́n àti ní àgbègbè ọ̀hún ẹ̀ láti gbọ́

ibò mí ìlẹ́gbẹ́ wọ́n tó ápẹ̀ lójú láwọn ẹ̀kọ́ ló ń tẹ̀sán lójú. Eléyìí kò ní ọ̀gá tó ti dìbò lẹ̀. Ká máa rí pé ìkàtà bá fẹ́ sọ a jẹ́jọ ànábì àwa nínú oore ìjọ ibi pé ọlọ́run ká wọn lọ́rẹ̀ fún ìsúná. Kí wọ́n jẹ́ ìsúná àdì ni pé ilé ìgbàlejò ilé ilé ìgbàlejò ilé ilé ìgbàlejò ilé ilé tó Àwọn aláìsí lọ́wọ́ àbá fún ìjọ yìí kò tí gbogbo àwọn lókùn ní ọlẹ́ sọ̀rọ̀ kiri kan sọ̀rọ̀ àwọn ní ọlọ́rẹ̀ mú ìfẹ́ ta ló gbọ́rọ̀ yọ alẹ́ mú àwọn ará máa ní sàn inú ẹ̀sìn ti wà ní o àti ìwájú nìkan tó ìṣó ti wà mú gírí ọ wà ní àtẹ̀tẹ̀lẹ̀ ẹjọ́ sọ bẹ́lẹ̀ ìyẹn tó sọ ẹ̀sán ti wẹ́sẹ̀ ìyá mẹ́tẹ̀ Ẹ̀rọ lẹ́yìn àwọn káàdì ìdí ẹnu àti wọn ni eléyìí tó gbà lẹ́nu ẹgbẹ́. Òun ọba rí dé náà, àmọ́ So, mo bọ̀ hàn dàgbà bá di gbìyànjú tó gbà lẹ́nu àlẹ́bí. Àwọn ilé mẹ́ta fẹ́ jọ́ ni o, wọ́n dà mí lọ́wọ́ lẹ́nu àlẹ́bí. Ẹni tó gbà lẹ́nu ilé náà wọ́n dà pẹ́. Títí ní ilé ìgbà ìgbà náà tó gbọ́ fún mẹ́jẹ sí kíá. Tó ń dábẹ́ ni. So, báà ni wọ́n ń sọ pé ìdí ìsìlámù ni wọ́n ń gbé ìkàwọn lẹ́nu. Káwọn máa ń gba àgbà tí ọ̀gá ní Obìnrin bá ń sọ yìí ó ń mọ̀ nípa sàárẹ̀ Yusuf ni torí ẹ̀ ọba Yusuf ọmọ pẹ̀lú Yusuf ọmọ pẹ̀lú Yusuf ni ọmọ sàárẹ̀ ọmọ sàárẹ̀ Yusuf sọ̀rọ̀ tó máa sàárẹ̀ Yusuf omi omi kan sọ bó kù lọ́mọ ọmọ máa gbàgbàlagbà ọmọ bá Yusuf wà pẹ̀lú náà wọn sọ máa pẹ́ kí ni òṣùlùkù dáwà tí òṣùlùkù dáwà òun jẹ́ ìkàlùjẹ́ ní pé ọlọ́run máa fẹ́ lọ́ọ̀bẹ̀rù kọ̀ọ̀kan ní àtìlẹ́jẹ́ pé ká lè máa ṣe dáwà tó àwọn afọ́wà bọ́ọ̀dọ̀ máa pẹ̀lú ṣe dáwà kó ìgbàgbọ́ ọkọ ní mímọ̀ náà sọ tó bá tún wá ní mímọ̀ náà àwọn gàdá mẹ́ka fún dáwà tó ṣe pàtàkì ní alákọ̀ọ́kọ́ ní kéèrò ní mímọ̀ ní tó o bá ti mọ̀ mọ́ sọ fáwọn ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kọ́ ọmọ nípa ẹjọ́ ọ̀fẹ́ ti dáwà nípa rẹ̀ ìyẹn làwọn èèyàn fi tọ́jú dáadáa ẹ̀rọ Sọ obìnrin bára mi jẹ́ nìkọ̀ọ̀kan wa, ẹlòmí máa yára bínú, ó sọ ní ẹ̀rẹ́ ti dáwà bù. Sọ ẹni ọba dákì ẹni ọba ti dáwà bù, ó ti mọ́ ní oṣù máa ṣe tó gbàkẹ́. Sọ ní lọ́kọ̀ gbàkẹ́ ẹ̀mọ̀ tó mọ̀ àwọn àwọn àwọn àti ṣùgbẹ́ ẹwọ́ tó àwọn ẹ̀mọ̀ orí gbàkẹ́ rárá. Á ẹ̀mí ò gbàkẹ́. Ọ̀nà olùfẹ́ gbà ọ̀dọ́ ọ̀wọ́ máa fún gbàkẹ́ tó gbàkẹ́ ọ̀rẹ́ wọn. Sọ àwọn àjùlẹ̀ bí ọ̀dẹ́ ti dáwà bù wọn ẹgbẹ́gbẹ́ kò lówó lọ́wọ́ rárá ó ní ìbò kàtà ó ní ìbò kó ràn án lọ́wọ́ kó lè pẹ́ dáwọn ẹ lọ́wọ́ ẹ tí ò bá láwọn jẹ kan tó ìyẹn ló jẹ́ pé ẹ gbọ́dọ̀ sọ ara ló ẹ̀jẹ̀ rẹ̀ ṣe kéde ọ̀hún ẹ̀bẹ̀ ti dá wa pẹ̀lú ìkórira súnà ẹ̀bẹ̀ ti dá wa ẹ̀ láti sọ ẹgbẹ́ wa lọ́dẹ ayé ló lọ́wọ́ sọ òun kò pé mo fẹ́ pè mo fẹ́ tà mí sọ kẹ́gbọ́ mẹ́yìn ló ti lọ́wọ́ kọ́mítẹ́rì tó ló fi jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ìkárí pa aṣọ dáadáa so ẹni tó mu bí ẹlẹ́sẹ̀ ni o a máa sọ fún náà ní kí ló lè ní o tó fi sílẹ̀ tó lọ́ dára bẹ́ẹ̀ àwọn dáhùn ṣe dára wa ká gbìyànjú àwọn ìgbà tí mo sọ ìwọ̀n gẹ́gẹ́ kọ́kọ́ ní màná kó o dẹ̀ mẹ́ni tó o bẹ́ẹ̀ ṣe ni wọn kò láàrin ẹni yẹn mú tó bá ẹni ọ̀fẹ́ ẹgbọ́dọ̀ kọ́ ní ìjẹ́bẹ̀ ti dáwà ọ̀gbọ́n ọgbọ́n máa lajú ní ọgbọ́n ọmọdé ogun ẹ̀ tọ́lọ́ mi jẹ́ àwọn èèyàn tó wà fẹ́ mọ́ rí ìyàmú àwọn èèyàn wà ẹgbẹ́ àwọn èèyàn wọ́n gbọ́n jẹ́ ẹgbẹ́ ìjọba jẹ́ ẹgbẹ́ mọ́ rí ìyàmú ó ti mẹ́fí máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní ẹgbẹ́ wọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ báyìí tó pọ̀ sí àwọn èèyàn wà ń sàfihàn ọ̀rọ̀ wọn sọ ẹ̀bùn ni wọ́n wà pẹ̀lẹ́ fún ó tún lọ́wọ́ ayé ní ẹ̀ dáadáa ọ̀rọ̀ ayé ní ẹ̀ dáadáa ẹ̀lú màgẹ́ gbé owó Ìfún ọ̀pẹ̀lẹ́ ọ̀rẹ́ tó ọ̀rẹ́ tó gbogbo ọ̀rẹ́ ìgbàlọ́pọ̀ ọ̀rẹ́ ẹlẹ́bí tó jù ọ̀lọ́. Tó ọjọ́ ọgbọ́n ti jẹ́ ìjẹ́lẹ̀ ẹ̀wò ní jẹ́ kó jẹ́ kí ni òkè jẹ́ kó gba dá àyẹ̀rẹ̀ lọ́rùn. Tó gba nǹkan ọ̀rẹ́ orí ìpẹ̀lẹ́ ẹ̀ṣẹ̀. Àwọn ìṣọ́ ẹ̀dá bá bẹ̀rẹ̀ ti dá wà. Ẹ̀yẹ̀ lọ bá gbọ́ àrí ìjọ rẹ̀ lọ ti dá wà fún ọkàn. Tó o ti ní ìgbàlọ́rùn fún ọgbọ́n náà wò pé àtẹ̀síbẹ̀. Tó ọba ti kò lè mú lẹ́yìn tó bá mú lẹ́yìn á jẹ́ kí gbọ́gbọ́rọ̀ rẹ̀ dáadáa ọ̀rọ̀ ọlọ́dún ẹgbẹ́ ẹgbẹ́ ọlọ́dún wájú pẹ́sidẹ́ǹtì kò sọ̀rọ̀ ó sọ dọ́là ṣe fún pé ara dáwà gidi ni pé kéèyàn ojú níwájú olórí kò sọ̀rọ̀ ọ̀rá rẹ̀ ló lẹ́kìlọ́ fẹ́ sọ ọ̀nà tó gbàgbọ́rọ̀ yìí gẹ́gẹ́ wọ́n ṣe pàtàkì kéèyàn tó sàn ẹ̀mí kéèyàn fẹ́ yọ fún ọ̀fẹ́ níwájú ẹ̀ ìyàfẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ bá fẹ́ So àwọn tó bẹ̀rẹ̀ ìgbẹ́ṣẹ́ àbẹ́yá gígùnfẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ìgbùnfẹ̀ bá ní oúnjẹ lè máa jáde láti ìfẹ̀. Ó lè jẹ́ nǹkan tó pọ̀. Tí a bá gúnfẹ̀ tó jẹ́ bá jáde lẹ́nu èèyàn kí ló tún jáde lẹ́nu padà ní. So òwò èèyàn tó padà lọ padà fẹ́nu tó bá lọ tó ọlẹ́mà gbà náà wọ́n sọ fún ọ nípa wípé ẹjọ́ ti dára bí i ẹgbẹ́ dára bí ẹgbẹ́ lágbára jù kẹ́yìn rẹ lọ wọ́ nìkan tí àgbàgbéráyà lọ mú kí òun sọ pé kọ́ lọ mú ọba nà kọ́mọ̀ padà wà nínú ọdún fún ọjọ́ mẹ́rin sọ lórí ẹlẹ́gbẹ̀ẹ́ náà pé òyà kéèyàn sì bẹ́ẹ̀ rárá àdúrà ni yóò máa ṣe ṣe bá ní pé ẹ̀kọ́nà ọ̀bọ̀ pọ̀nà kí ni ara rẹ̀ bá ti pọ̀ jù ẹ̀kọ́ kọ́nà ọ̀bà pé bá ẹ̀bùn wà lọ́wọ́ ọ̀rọ̀ tó gbọ́nà ìgbìyànjú ní ìlànà ṣe fún ìgbà àwọn ìgbẹ́ tó ìtẹ́bẹ̀rẹ̀ tó ọkọ̀ sí mọ̀ káyì fún àwọn ìgbìyànjú. tó lẹ́ máa gbà náà kábíyà ìyẹn sí bíláàkì àtọ́fún ayé pé àdìsẹ́rẹ́ pé ó wà jáde rẹ̀ ó wà táwọn afáwọn ọbẹ̀ ìtàkùn wípé àti ìrìnlẹ̀ ó ti ń kọ́nù káfí kẹsàn-án ṣùgbọ́n ó ń láì pé àti lè dáì ìrànwọ́ náà ti bíláàkì gẹ́gẹ́ bí àti ìṣèjọba bí àwọn afá láti ṣe gẹ́gẹ́ àwọn ti jẹ́ ìbílẹ̀. lọ́pọ̀lọpọ̀ àwọn afá orí yíṣù wọn fẹ́ níwọ̀n ìgbà náà àwọn ọmọ àgbẹ̀ ipò wọn ni bá tí a wà nínú ìran So bá tí a ti dé ó jẹ́ ìṣàlẹ́jẹ́ ọ̀nà èèyàn Sọ̀rọ̀ ẹ̀rí káwọn kàlẹ́ ìmọ̀. Ó náà ní pé káàkà lẹ́yìn ìmáàmù. Wọ́n wá ní pé pé ọ̀ràn ọ̀ràn. Alákọ̀ọ́bọ́ ìlọ́wọ́lọ́ ọ̀gọ́ gbé dání ní pé kọ́ ọ̀ka bá dí ààrẹ lẹ́yìn ìmáàmù òun dáadáa olè ìlú wọn. Ìdí pọ́pẹ̀ fún àwọn olówó àwọn. Tó bá wọ̀ lẹ́yìn ìmáàmù tó wà láti kan bá dí ààrẹ. Orógbà ìgbé tó ọba ti jẹ́ ìgbé ọba ìmáàmù bẹ̀rẹ̀ ẹ̀rùn lẹ́jọ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn. Tẹ́ ìjọ kírun parí gbogbo tí wọ́n bá bí ìyẹn yẹn pẹ̀lú ìwọ̀wá òṣè tó bá ti jẹ́ pé ìyẹn wọn jẹ́ ẹ̀jẹ̀ ni gbogbo àwọn ìlànà àpapọ̀lọ̀ kàfà kíá níbi ilé ní ọ̀rọ̀ ẹ̀yìn tó ké sókè wọ́n sáré pé torí bó ti gbọ́ bá dé àìmáàmù yẹn nígbà tí ó ṣe nínú òkè sókè àlebà ní ìlú pé bá dé àìgbọ́dé bá dé à ṣùgbọ́n bọ́ bá dé àìgbọ́dé bí ó òlùmí pẹ̀lú ìrìnà jẹ́jẹ́ àjọ́pàá ti kàbá ní àgbà ìrìnà ohun ìrákàbò ní ohun ìkéyàn ohun ìrákàbò ibi ìran mú táa ké sókè nìkẹ́ òun náà ń kí ọrọ̀ ìwárapò ìgbólẹ̀ nípa wípé tí ọ̀rọ̀ àkàbà jẹ́ tó máa gbọ́n kan tó máa gbọ́n tó bẹ̀rẹ̀ òfin ìjọba fásíà ẹlẹ́rẹ́ bí ti ń pọ̀ báyìí lọ́mìnira òfin Tíra pè lórí ìdílé lọ fún ọmọ ẹ̀ka pàṣẹ. Oríṣi kan pàṣẹ à yóò lọ gbẹ̀yìn lọ. Òun ọba àwọn àdámọ́ ìmù níbi ìrún jẹ́jẹ́. Pàṣẹ àyọ̀ ti wù. Lókè pé pàṣẹ nígbà mi àwọn ọmọ òní kàbódé ẹgbẹ́. Ìdá ìtọ́ni náà. Ẹgbẹ́ ní àbálẹ̀ ọ̀rùn kú. Àwọn apá kan ọ̀gá wọn. Nínú wọn ni wọ́n kọ̀ọ̀kan wà. Àwọn ọ̀rọ̀ tó bá ti kà sáà ń fi àwọn òmìniràn ọba àwà lẹ́yìn máa ń kó òmìnira káàkiri wọ́n kí gbogbo wọn ọ̀dá àbábá máa ń rìn rúgbù ọba bá wọn nígbè ní bí wọn àwọn ọba alákàtà lọ́wọ́ àwọn akáàjọ wípé ara àwọn tó dájú lọ ẹgbẹ́ tí ó lé lórí yìí ìbọn náà ni ìgbẹ́ àwọn ọmọ àríwó jà lára wọn kò kọ́ iná wọn fẹ́ àà Ìgbẹ́gbẹ̀ lọ gbá nàbí ìgbọ̀nwọ̀núrò. Ọdúnrún náà ó gbá nàbí. Tọ́lá àníṣẹ́ ọgbẹ̀ jáde kàmbá ọ̀gbẹ̀rìsàn. Tọ́lá àbí náà ọ̀tàn. Bẹ̀rẹ̀ lọ́nà tó àlátà òwúdà. Bẹ̀ mọ́kà àrákà àyẹ̀mọ́rákà. Ṣé àdáwà? Tó ayé àdáwà wà látà wù náà ṣe bẹ́ẹ̀ wàlá àtàdù látàrí wọn bẹ̀ wàlá àtàdù jà lákà tó ọkọ̀ wà ní wàlá jẹ́ lọ́la àwọn ń bẹ̀rù náà wà bá. Ìjọba débẹ̀ tó wàlá àtàdù látàrí àfáàní lórí ìwáyà kò lálá àfẹ́ àjù látàrí wọn náà máa. Kọ̀tọ́ mẹ́kọ̀ọ́ ní láká yẹn tó mọ́ bẹ̀ tó látara bẹ́ẹ̀ ni a máa ní láká nígbà tó ti pàdé tó ọ̀sẹ̀ tó kẹ́yìn lò náà tí wọ́n lọ máa gbé kí ní ẹ̀ka tó ní ká máa ṣe lẹ́yìn pàtà aláfẹ́ ọ̀sán àlàáhùnmá ọ̀sán àádìí ní ìdá wa ti sàn wọ́n sọ láti tó ní bẹ̀rẹ̀ àwọn afá ìgbé kàtì dúró. Náà, wàdá àjọta rọ̀ sí à ọwà. A fi Mọ̀hánmọ́dá àlùfáàfin wà pàdé ìlà wàdá àjọta rọ̀ sí. Wà bọ̀ á fi mú màkọ́ ọ̀rán màánú àlẹ́bí wà á ti. Sọ́ọ̀ ibi wọn ni ra dúró, ẹgbẹ́ wọn tún jáde ìlàkàlá ìfòkù àwọn gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ tó kún náà gbogbo àwọn tó gbà kí ìsìn ẹ̀rọ wa àwọn tó pọ̀ ní wọn ti kí ni ó tí pọ̀ rẹ̀ ni ọlọ́wọ́ abẹ́ kò sí lára rẹ̀ ní ẹ̀wọ́n tẹ̀kọ́ ní àwọn alábẹ́ kí ni ọkọ̀ sí lọ́dún kan tó ọ̀rọ̀ sọ̀rọ̀ abẹ́ àwọn aka sọ̀rọ̀ áfíì ìgbà àtọ̀ ọ̀rọ̀ aláwọ̀ sọ́lé ara níjọba wa tẹ́lẹ̀ ní ìgbà náà ìwọ́n tó wá bí ìpèwọ̀ ọlọ́run kò sí kí ni Fọ́nà máa fún wa ní àwọn ẹ̀yà. Òkè yìí fún ìwé ọ̀pá ìṣẹ́ náà. Bárakà ṣàlàlá ìlà ìlà kan. Àṣẹ́